وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الحمد لله أدعوك فún Ọlọ́run ọba Ọlọ́run tí ó tún fi àánú rẹ̀ tí ó tún fi dá a padà sí ìjókòó yìí ní òní Ọlọ́run ọba náà ni adáwọpẹ fún olórí ọpẹ́ wa òun náà ní ìṣe wa kù sórí islam òògbà yóò dábàá wà láyé Ọlọ́run dákun ọjà apárọ ẹsìn Ọlọ́run jẹ ká máa lé sí nígbàgbọ́ iṣẹ́ dáadáa téèyàn fi lé sí nígbàgbọ́ Ọlọ́run ti ṣe wá lọsọ àwọn iṣẹ́ òdì kejì nígbàgbọ́ fi dínkùn Ọlọ́run dákun gbé jìnnà sí wa bákan náà wa tọrọ ìkẹ́ àtọlà fún wa nígbà Muhammad sallallahu alayhi wa sallam ẹni tó jẹ́ atọ́nà wa nínú gbogbo àlámọ̀rí yányá ọlọ́run kó bá ní kí ànábì àtàwọn aráalé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ àtàwọn ẹni tí wọ́n tẹ̀lé lánà ẹ̀sìn rẹ̀ tí wọ́n sì dúró títí ti di ọjọ́ ẹ̀san ní òní yìí ọjọ́ kẹta nínú oṣù Rajab oṣù keje fourteen thirty five. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته صوني التسواج ننو كتاب الأدب المفرد للإمام البخاري رحمه الله تعالى èyí tá a dé bi ojú ọ̀nà tí ń sọ nípa ọ̀kú bàtì ọ̀kú kìlìwánì dáì náà. حدثنا عبد الله بن يزيد قال حدثنا عيينة بن عبد الرحمن عن أبيه عن أبي بكرة عن النبي صلى الله عليه وسلم قال ما من ذنب أجدر أن يعجل لصاحبه أن يعجل لصاحبه العقوبة ما ما يدخر له ojú ọ̀nà ẹ̀ka ẹ̀dógún yìí nínú kitab al-adab al-mufrad tó ń sọ nípa ìjìyà ṣíṣẹ̀ bàbá ìṣẹ̀yàṣẹ̀ bàbá ìjìyà olówó àmbẹ́. wọ́n ní abdullahi ibn yazid ó sọ fún wa ìwọ̀n tó sọ ní hadassana Uyayna tubun abdulrahman ó ní Uyayna ọmọ abdulrahman òun náà sọ fún wa wípé ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ bàbá òun òun náà sọ pé wá látọ̀dọ̀ Abi Bakrata látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa alihi wa sallam wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sọ pé mọ́ọ̀mì zambi kò sí ẹ̀ṣẹ̀ kan kò sẹ́sẹ̀ kan àjìdárò ánìyàn àjàlálẹ̀ sọ ibi ìlẹ̀ ọ̀kúrúbàtú tó ṣe wípé ó lẹ́tọ̀ọ́ kákẹ́jú fìyà jẹni tó bá dẹ́ṣẹ̀ yẹn kò sí ẹ̀ṣẹ̀ kan àjìdárò tó fi ń yá tàbí tó fi ń lẹ́tọ̀ọ́ àníyàn àjàyà lè sọ àhíbi ilẹ̀ ọ̀kú bá tù kó já sí pé ẹni tó bá ṣe á tètè kanjú jẹ níyà mọ àmọ́ yóò dákàrò lẹ́hùn pẹ̀lú ohun tá a tún tọ́jú pamọ́ fún ìyẹn ni wípé á kẹ́jú jẹ ìyà láyé ìyà sì tún wà ní pamọ́ fún ẹ̀ṣẹ̀ téèyàn máa kẹ́jú jẹ ìyá rẹ̀ láyé òun náà ní kíni o àlìbáwì ọ̀tẹ̀ ọ̀tẹ̀ ìmọ̀ agbógun ìmọ̀ agbọ́tẹ̀ èyí pé wọ́n bí ẹlòmíì pé kí ló sì ṣe kò sí ní rí nǹkan sọ láyé ń bí báyìí léèyàn ti máa máa jìyà rẹ̀ ó tó wá kàn yìí tí wọ́n tọ́jú pamọ́ fún lẹ́yìn náà ni ìjà fún mọ́lẹ́bí òun náà ní ìṣẹ̀yàṣẹ̀ bàbà ẹ̀rí ẹ̀rí pé wọ́n wà nínú àyà sọ́tù nahal sọ́lá tó sọ wípé inna Allaha ya'muru bil adli wal ihsan wa ita'i dhil qurba wa yanha 'anil fahsha'i wal munkari ya'idukum la'allakum tadhakkarun wọ́n ní tá a bá wọ àyà yìí àṣẹ mẹ́ta ń bẹ ń bẹ má sì mẹ́ta wà ń bẹ gẹ́gẹ́ bí abdullahi ibn mas'ud radiyallahu ta'ala anhu bí wọ́n ti ṣàlàyé àṣẹ mẹ́ta tó wà ń bẹ kí ọlọ́run ọba àlekè ọlá ń pàṣẹ bil nípa dọ́gba ọlọ́run ń pàṣẹ déédéé ń pàṣẹ dọ́gba tàbá fẹ́ sọ̀rọ̀ ká sì dọ́gba níbi ọ̀rọ̀ tá a bá sọ. wọ̀lẹ̀ òkèèrè dá kúrùbà kódà kó ṣe yí pé ẹni tá a fẹ́ sọ̀rọ̀ ń pa rẹ̀ yẹn alásùnmọ́ ni ẹ̀rí pé yẹn wà nú àwọn àsọ́ọ́lẹ̀ mẹ́wàá tọ́wà ní suratul an'am tọ́lọ́n sọ pé wa idha qultum fa'dilu wọ̀lẹ̀ òkèèrè dá kúrùbà tẹ́ ẹ bá fẹ́ sọ̀rọ̀. ẹ dọ́gba níbi ohun sọ kódà kó já sí wípé ẹni tẹ́ ẹ fẹ́ sọ̀rọ̀ ń pa rẹ̀ yẹn ni kọ́májà sí pé ọ̀rọ̀ ọ̀tá alásùmọ̀ yóò kéré ọ̀rọ̀ ọ̀tẹni tó jìnà òun máa lè jẹ́ bàwí ọlọ́run pàṣẹ dọ́gba nínú ọ̀rọ̀ ẹ ń pàṣẹ dọ́gba kódà ádìlọ àwọn àfa àwọn máa tún méjì wípé èèyàn tún kọjá àlà nínú iṣẹ́ tí bá fẹ́ ṣe èèyàn gbọ́dọ̀ jùlọ lọ ìyẹn wọn tó bá ní lágbára ni bákan náà tá a bá tún dájọ́ nínú ìdájọ́ wa bá tún níyàwó á tún ṣe dọ́gba láàrin ọlọ́run pàṣẹ dọ́gba láàrin ẹni tó fẹ́yàwó ju ẹyọ kan lọ kódà wà nù hadith tó gbádùn wípé ẹni tó bá lóbìnrin méjì fọmọlá ilà ìdàgùmọ tọwá fi sọ́dọ̀ ọ̀kan nínú àwọn méjèèjì jẹ ayọmọ ìkẹyàmẹ irúfẹ́ níbẹ̀ máa déjọ́ gbìndà ìkẹyàmẹ wọ́n ṣe máa èlò. ìhà rẹ̀ ó wọ́. nínú ẹgbàá wa mi wọ́n ní wọ́n ṣe kóhó fáàkìtù ìhà rẹ̀ máa ti jábọ́ òní níhà mọ́ torí kí ni o torí ikú níyàwó jẹyọ kan lọ ọwọ́ ọ̀kan jù kan lọ ẹ̀rí. ó fi hàn pé ẹ̀ tọ́lọ́wọ́n bá ń pàṣẹ rẹ̀ bó ṣe wà a tún máa ṣe déédéé láàrin àwọn ìyàwó wa ẹ̀rí a tún máa ṣe déédéé láàrin àwọn ọmọ wa ká má gbàgbé hadithi Nu'man kan radiyallahu ta'ala anhu tó ní wípé òun fún ọmọ òun kan òun ta lọ́rẹ̀ òun fún lẹ́bùn. ọwọ́ àlọ́ fi ànẹ́bì jẹ́rìí sẹ́bùn yẹn yìí pé ẹ̀bùn tí mo fọ́mọ mi nìyí o. ànẹ́bì sallallahu ń bi n'ijọ yẹn yìí pé ṣé gbogbo àwọn ọmọ ẹ náà ló fún lélẹ́yìí. wọ́n ní kò rí bẹ́ẹ̀ o. ní ti wù ọ kọjá sí wípé gbogbo àwọn ọmọ yìí kí wọn ti dáadáa fún náà tó wù ọ́ kó jáde pé gbogbo àwọn ọmọ yìí ni wọ́n á ti dáadáa fún bákan náà gẹ́gẹ́ bíi bàbá ọlọ́run fẹ́ bẹ́ẹ̀. anabi sallallahu alayhi wa sallam wọ́n wá sọ fún afáwa níjọ́ yẹn pé má fi mí jẹ́rìí lórí àbòsí. wọ́n wá sọ kútúbà kúkúrú títúmọ̀ rẹ̀ ti tẹ́jú. kí ni kútúbà náà? ọ̀nà ìtàkùlọ́hà ha á dìlú bẹ̀yẹ̀nà àwùládìkù ẹ bẹ̀rù ọlọ́run ẹ sì láàrin àwọn ọmọ yín ẹ̀rí. a tẹ̀ láwọn afáwa ṣàlàyé lórí bó láti ṣe dọgba láàrin ọmọ ní olórí náà lèyí tí ta'ala ti ṣe ó fún ọkùnrin ní méjì ó sì fọbìnrin lẹ́yọ̀ kan àwọn yàrá àgbẹ̀ pé lè zákàrí ètò ìhàfilẹ̀ ń sáyà yìí nígbà á jẹ́ tọkùnrin méjì tá a máa ń fún ìyẹn ni pé wọn dá fọbìnrin méjì wọn máa jẹ́ tọkùnrin ẹyọ kan ọlọ́run pàṣẹ dọ́gba wàlẹ̀ ẹ̀sán ọlọ́run pàṣẹ dáadáa olórí dáadáa ní kásìlọ́ọ̀n tọ́lọ́run bá tún kẹ́ wa ká tún ṣe dáadáa fáwọn èèyàn ká ṣe dáadáa sáwọn òbí wa ká ṣe dáadáa fáwọn aláṣùmọ́ wa ká ṣe dáadáa fún gbogbo èèyàn pátápátá ká ṣe dáadáa fún mùsùlùmí. wà ìta ìrẹ̀kọ̀ gba àwọn aláṣùmọ́ ọlọ́run tún pàṣẹ ká fún wọn lẹ́tọ̀ọ́ wọn ọlọ́run tó wá kọ nǹkan mẹ́ta nínú àyà yìí náà yìí pé wayanha anil fahsha'i wal munkar ọlọ́run tó ń kọ̀ nípa ìwà àbàjẹ́ ọlọ́run kọ̀ nípa ìwà àbàjẹ́ wàlímúnkàrà àti mùtọ́kàn kọ̀ mùtọ́kàn kọ̀ ẹbọ ni gbogbo ohun tíṣẹ́ rí abá ti takò yẹn yẹn ń kárù ni ọlọ́run kọ̀ ń pa rẹ̀ wàlíbàrẹ̀ dídán lọ nìyẹn àti ọ̀tẹ̀ wàlíbàrẹ̀ ìtumọ̀ rẹ̀ náà ni azolo àbòsí àti ìtakò aláṣẹ ẹ̀rí àwìlkébẹ̀ọ́. àbí ìṣègbéraga kẹmọ fáwọn sọsọ lábẹ fi ó ti júwe léyìn ife owó tí wọn ń pè ní kédọrù òun náà ni bàtọrù hàkì ọgọmtún náà kéèyàn mo ni ṣùgbọ́n nígbà àwọn kan bẹ káàkiri ní wọn ń jiyàn òdodo ni àwọn àṣetáni tuntun wa kó sáwọn míì lára ìwọ̀n tó tún jẹ́ dáadáa àtúnpè láìda fún ọ. àìsàn sálá ni mo ti ń jẹ́ kébọ̀ òun náà ní bàtà ọ̀rọ̀ lápẹ́ ọ̀rọ̀ tuntun náà. kéèyàn rò òótọ́ lóòótọ́ báyìí kéèyàn yìí nígbà ni. ọ̀rọ̀ tuntun náà kéèyàn dẹ̀ tún fojú kéré àwọn èèyàn. kéèyàn fojú kéré pé abọ́ ah, bá ti ájò tọ́ lágbájá ní ọ̀ hadithi tá a ti lọ ní báàbù kẹẹ̀ẹ́dógún yẹn a ní àná sọ̀sọ́lá ń sọ wípé mọ́ọ̀mì zambi kò sẹ́sẹ̀ kan àjìdárù tó fi ń lẹ́tọ̀ á ní sọ ibi ìlẹ̀ ọ̀kúrú bàtù ká tètè jẹ tó bá dẹ́ṣẹ̀ yẹn níyà afa yìí lọ́dọ̀ ajẹ́kọ̀ọ́ ajì ni ajẹ́kọ̀ọ́ ha. kò sí kan èyí tó ṣe kó fi ń lẹ́tọ̀ọ́ tàbí sọ kó fi ń súnmọ́ púpọ̀ jù àníyàn àjàlá sọ ibi hi aláǹkóba ká sì ti jẹ ẹni tó bá dẹ́ṣẹ̀ yẹn níyà ẹ̀ ká jẹ níyà rẹ̀ mọ́ àmọ́ yóò dákàrú lẹ́hù tòun tí wọn tún tọ́jú pamọ yẹn ni pé kèsì pé bá ti jìyà yẹn láyé ó o yìí sádájú ọlọ́run láàyè lùfẹ́rù àníyàn ṣàràkàdé kò ní forí jìyàn káfí nǹkan kéjì ọlọ́run nù jọ́sìn ṣùgbọ́n wọ́n fẹ́rù máa dùn ní ẹ̀dá alikalimọ̀ yẹ ṣá ṣùgbọ́n ohun tí ọba tẹ́ bọ ọlọ́run lè forí ọba wù nínú ohun tí ọ̀tẹ́ bọ òun náà ní bá ní ìrìn náà wa òun ní tí a sọ̀rọ̀ ọmọ yẹn wípé ẹni ọba lọ gbé bágíyù yàgò sí ìtọ́ lọ gbé kú tó ń tọ́ wọn ṣe bẹ́ẹ̀ tó jáde láyé ọ̀rọ̀ ẹ léwu tí ọba tún bá lórí ẹ̀ níwájú ọlọ́run sùhánà ọ̀tàlá tòun ti pé ó tètè jẹ díẹ̀ nú yà yẹn láyé níbàyí. ẹ̀rí wọ́n tún wá tọ́jú ìyàpamọ́ nígbà tọ́lọ́wọ́n ọba àlekẹ́ ọlọ́ọ̀ba ti mójú kú òkú tẹ́ mọ̀ kọ́tọ́ fóun máa ń forí jẹun tó bá wù ú tí ọba tẹ́ bọ̀ wọ́n ọba ẹni ọba wọ́n á forí ẹ̀jẹ̀ yẹn ni bí àṣepamọ́ dẹ̀ sì tún wà lẹ́yìn ìgbà tó ti kẹ́jú di àlàyé ó ní kò sẹ́sẹ̀ kan o èyí tá a lè sọ bó súnmọ́ ká tètè jẹ ẹni tó bá ṣe níyà rẹ̀ láyé mọ́ àmọ́ yóò dẹ́karo lẹ́rù tòun tí wọn tá a pamọ́ ọ̀sẹ̀sẹ̀ tí yẹn lè kẹ́jú di yẹn láyé nínú ẹ̀lùbáwí tó ọ̀tẹ̀ ọ̀tẹ̀ àlàyé ọ̀tẹ̀ la sọ fún wa yẹn òun ni zolom wádìí ọ̀ṣẹ́ fi ghayri mahalli kéèyàn gbé nǹkan síbi tí ò lẹ́tọ̀ọ́ ìtaka aláṣẹ ìṣemọ́tómọ́tó kéèyàn ródodo kó lóun ò ní gbà á ọ̀tẹ̀ náà nì ẹ̀rì àwọn àbáni wọn ni ọ̀tẹ̀ máa ń túlù ní ẹ̀rì ìyá akẹ́jù pẹ̀lú ohun tọ́lọ́run tó tọ́jú pamọ́ fún tọ̀ ọkọ̀ tí a ti rọ̀ àti ìjákùn mọ́lẹ́bí ẹ̀rì yẹn sọ àwọn tó jẹ́ mọ̀lẹ́bí yẹn kí yẹn má ṣe dáadáa sí wọn. tábàwò hadithi nínú àgbọ́yé tá a mú ń bẹ̀ a rí àgbọ́yé mẹ́ta. àgbọ́yé àkọ́kọ́ òun náà ni pé ó rinlẹ̀ wípé gbogbo àwọn ọlọ́tẹ̀ àwọn alábòsí àwọn onígbèraga wọ́n kàn ju jẹ wọ́n ń yà láyé ń bí báyìí bẹ́ẹ̀ náà làwọn ti ń jákun mọ̀lẹ́bí wọn á kẹ́jú ń yà láyé tòun ti àtọ́lọ́hún tún tọ́jú pamọ́ dé wọn jọ mi dàlọ́ ìyá mọ̀ tí ọba mójú kò fún un. àgbọ́yé kejì tábà nù hadith òun náà ní pé tún yé wa yí pé ẹni tó bá já láṣẹ àgbọ́dọ̀ takò ó ó fi gbàdé ọba ti pàṣẹ ẹsẹ ṣùgbọ́n tó bá pàṣẹ ẹsẹ ànígbọ́n ànídàlóhùn kódà bá jí à ń torí ẹ̀. aláwọn ní ká tẹ̀lé ọlọ́run ká tẹ̀lé ta ni òjíṣẹ́ àtàwọn aláṣẹ nu ìyànà àlẹ́wọ̀lẹ́mọ́ wọ́n lè kúmọ́rọ̀ àwọn afá àti àwọn gíní o àtàwọn aláṣẹ nígbà táwọn náà bá ti ń gbọ́rọ̀ sọlọ́run àtànẹ́bì lẹ́nu. ìnẹ̀mọ̀tọ́ àtú ìlmàrú ìtẹ̀lé wà ń bí dáadáa. àgbọ́yé kẹta sábà nù hadithi òun ni pé ìdámọ̀lẹ́bí pọ̀ wájibat tẹ̀tẹ̀ ni káwá jákun mọ̀lẹ́bí màṣúyàtún kẹbí rọ́tún ẹ̀ṣẹ̀ ńlá tó tóbi ni o kí mọ̀lẹ́bí tọ́wọ́ yẹn jà ẹ̀rì pa sọ fún wa yìí pé èèyàn bá tẹ̀ sí máa lọ sóògùn kẹ́mi o ọjọ́ máa da mọ̀lẹ́bí pọ̀ ẹni tí bá ń da mọ̀lẹ́bí pọ̀ ẹ̀mí rẹ̀ ógùn apẹ́láyé ẹ̀rí tí kìnnìkan bá ń jẹ́ pẹ́pẹ́ nítòótọ́ yọ ọ̀pẹ́láyé pẹ́pẹ́ sí ń pẹ́ ni kìnnìkan bá ń jẹ́ bẹ́ẹ̀. torí kíni o torí ìmáa dá mọ̀lẹ́bí pọ̀ hadith tó wà lábẹ́ bábù bí hadith mi. حكم ملك قال قال رسول الله صلى الله عليه وسلم ما تقولون في الزنا وشرب الخمر والسرقه قلنا الله ورسوله أعلم قال هن الفواحش وهن الخطوبة ألا أنبئكم بأكبر الكبائر الشرك بالله عز وجل وعقوق الوالدين وكان متكئا فاعتقد وقال الزور آه hadith eléyìí náà tóun náà ń sọ nípa ìjìyà sísẹ̀ yàtẹ̀ bàbà yàrá ẹ̀sẹ̀ hadith àwọn ẹ̀fẹ́ àdéhùn yẹn lọ gbádùn ní bàbá dà ṣùgbọ́n dà yín kù. ó lẹ hmm. àdéhùn yẹn lẹ lákín ọláwọn tórókù mi ọláwọn ọ̀nà tó pọ̀ àtẹ̀lárí náà àfa tí wọ́n ní ọ̀rọ̀ tórókù kọ́ lè jẹ́ káàdì ti gbádùn ọláwọn tórókù mi. tọ́ ó láwọn tórókù mi àwọn ọ̀nà mi ṣùgbọ́n àdéhùn yẹn lẹ ẹ̀ka bá ti wò dáadáa á ti rí pa ti rí àwọn míì tó jẹ́rìí sí tẹ́lẹ̀ nínú àwọn kẹta àti kàwájú. wọ́n ní hadassah alhassan ibn bashir òun náà sọ wípé alhakam ibn abdulmalik ó sọ fún wa látọ̀dọ̀ Qatada látọ̀dọ̀ hassan látọ̀dọ̀ imran ibn hussein wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó sọ wípé má taquluna fi zina kí ni mo tẹ́ fẹ́ máa sọ nípa àgbèrè ẹ̀bẹ̀ mọ àmọ́ ti ń jẹ́ zina àzina ọ̀hún náà ni ìlàjú ìfárijì muharram wíwọlé síbi abẹ́ tó jẹ́ ìwọ̀ ọ̀nà ń pè ní zina nítorí pé al-aslu fil abudha al-haram ìpìlẹ̀ nípa abẹ́ yàní al-abudha bimọ́ni al ìwọ ni ọ̀dọ̀ àwọn afọ́ ni òṣòyì sọkó tó di pé yóò dẹ̀ tán pẹ̀lú kíni o pẹ̀lú akéde zawaj abẹ́ ti kẹ́jì kíyẹn wá lọ wọlé sí abẹ́ tó ṣe wípé ó jẹ́ ìwọ̀ báyà ọmọge àtọmọge hàn ní yìí àbómi ti ń bẹ́ńlẹ̀ nìkan kíyẹn máa gbé lọ sí kọ̀rọ̀ kọ́ máa lọ dọ́gbọ́n fún ẹ̀rí irú eléyìí zìnà ni wọ́n ń pè kílẹ̀ bẹ́ẹ̀ sọ́n pa zìnà wọ́n ṣòro bẹ̀lẹ̀ kánú àti ìmáàmùsí àtòlè àwọn sàbí làwọn sọ sí Allahu wa rasuluhu àìlẹ wọn tún fẹẹ lọ́gbọ́n kẹ́kọ̀ọ́ sí Ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ lọmọ wọn lọ wọn sọ wípé hunnal fawahish pé àwọn nǹkan wọn yẹn ìbàjẹ́ ni wọn àgbèrè máa wọlé sí abẹ́ tó jára mu àti máa mutí àtẹlẹ jíjà ìbàjẹ́ ni wọn fi hinnal uquba ìjìyà wà nù wọn wọn bá sọ sálá tó wà wọ wípé ala unabbi'ukum bi akbaril kaba'ir ẹ wá jẹ́ ń fún yín níròyìn tó tóbi jù ní àwọn ẹ̀ṣẹ̀ ní ńlá wọn lọ sọ wípé aṣ-ṣirku billahi azza wa jal ìsìnkà kejì ọlọ́wọ́n bá nù ìjọsìn àkọ́kọ́ nìyẹn èkejì wọn àwọn kókó lé wọn lé dá yín ìṣẹ̀yàṣẹ̀ bàbá wọn nígbà tó ń sọ sálábí ń sọ̀rọ̀ yẹn ó rọ̀gbọ̀ kù fàṣítàfàz wọn ní ìtumọ̀ fàṣítàfàz ìtumọ̀ rẹ̀ ni pé ó jókòó dáadáa ẹ̀ ala rukbatihi ayé wàrà kẹ́yìí ife ó jókòó tó fi ẹmọ díẹ̀ lélẹ̀ wọn lọ wá wí kẹta ti pé wọn zoro àtẹké nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá lọ́wọ́ àti pé yàrá ìtàn hadith wọn máa ṣe táàdì tìyẹn tọlọ sí kíni wọn tọlọ dọyìn bẹ́ẹ̀ tí ara wọn míì tó lè ṣe kíni tó kún lágbára tá a dẹ̀ ti ké ṣáájú. nínú àgbáyé tá a inú hadith yìí àkọ́kọ́ mbẹ́ òun ni ṣàní àtúnṣe ríkì bíláì wọn ò kó kò lè wá lè dá yìí ni bíburú ìfìǹkà kejì ọlọ́run nù ìjọsìn àti ìṣẹ̀yàṣẹ̀ bàbá bó ṣe burú tó. àgbọ́yé kejì òun ni pé títóbi ẹ̀ṣẹ̀ àti àwọn ipò ẹ̀ṣẹ̀ mùtàfáwìtà kò jọra wọn ẹ̀ṣẹ̀ jẹ́ṣẹ̀ lọ ẹ̀rí bí tẹ̀fáwò sì mọ fásidìhì bí bàjẹ́ rẹ̀ bá ṣe tóbi tó bẹ́ẹ̀ náà ni ipò rẹ̀ sì máa máa tóbi tó. tẹ bá wo àwọn ìjìyà tó lé nú ẹsẹ̀ ẹ sì rí i pé nǹkan tí ó ti bẹ̀ jáde tá a bá fi nǹkan yẹn lẹ nǹkan yẹn lágbára ẹ wọ́n rò zina ìjìyà ìjìyà ìjìyà rẹ̀ ó lé pọ̀ tí wọ́n á rí yàn mọ́lẹ̀ báyìí obìnrin olóbìnrin tẹ́yẹn lọ sí ẹ̀yà kàtìkàtì pẹ̀lú ẹ̀ wọ́n á rí i pé bí wọ́n lo sẹ̀rí àwọn á rí mọ́lẹ̀ wọn á yorí ẹ̀ta ni wọ́n máa fọ́ lóko lórí yóò fi kú torí ohun tí jáde níbẹ̀ à ó lágbára yẹn mo ní pọ́nmọ́tì èso ọmọ èèyàn wọ́n sọ pé wọ́n ti máa yàn subhanallah ní màá mo ti sọ fún wájú kan ẹnìkan bẹ tó lé kọ́ ń lò wáyé dáadáa mo ti sọ rẹ̀ ó lé kọ́ gan ajọ́ ń lọ àtàwọn afáwájọ́ kan bá ní kí wo bàbá kan bẹ́ẹ̀ mo ní mo ti rí bàtà wa rìn síwájú bàbá tó wò lẹ́ẹ̀kan yẹn ẹnìkan báyìí ń bẹ tó lé kọ́ báyìí ń lò báyìí nílùú wa ń rí báyìí ẹni tó bí nìyẹn mo ní ah níbi táwa mọ̀ mọ́ yẹn bó ló ṣe ah ìyá rẹ lọ ṣe kóṣìkòṣì pẹ̀lú ẹ̀ mẹ́rin ẹnìyẹn lé kọ́ ó pàtàkì ó ní dúkìá ọ̀hẹ̀ta ọkọjá àfẹ́yìn nìkan irú ẹ̀ wá káàkiri hànàlá iná ìlànà fi ń sọ fún wa pé ká gbogbo àwa tá a bá jẹ́ alòsùnà ẹ má jẹ́ aya arítẹnimọ̀ wí àfi àpáàdé kò tiẹ̀ mọ́lẹ̀ pé tó bá ti di pé wọ́n fẹ̀sùn kan nìkan kó ságbèrè bá gbà yẹn náà lẹ́ bọ́ta ẹ wàá pariwo tiwa náà sì ń bẹ lára wa àwọn kan tó ń pè bẹ́ẹ̀ nìkan pé ń bóbi ń sùn ń ṣe kinní kan ń ṣe gbá kan wọ́n tún mú kẹ́tẹ́ sí gbọ́ wa lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó níyàwó mẹ́ta ńlẹ̀ hánàlá wọn ò ní rélé ní sọ́nsìn o ó níyàwó mẹ́ta ńlẹ̀ ó sì ń ṣe àyẹ̀wò ń ṣe jálàbí àkọ́kọ́ àrà tí ó kọ́kọ́ èyí tí ó jìnà sílé rẹ̀ ń sáyẹn rẹ̀ nínú òbí àwọn aládùúgbò ó ń sáyẹn rẹ̀ tí wọ́n kà mú lẹ́yìn ìgbà yẹn àwọn títún ṣe jálàbí fún ọjà ọ̀tà. ọjà ọta ọgbọ fún ọ títí ó tún tajà ilé yẹn náà ìyẹn náà wọn gba ń wọn lọ tọjà àti ẹfin ń dáadáa báyìí wọn di bíi ọba ọba ọba sọ fún pé àwọn láàfáà tó ń lọ òun fi ọba tún mú lọ bẹ wọn ò ní rí wí pé fi ìbàjẹ́ ká wọn ò ní rí yẹn sọ wọn bá jàjà rí ẹnì pé wọn a tóbi ẹ wọn pàtàkì ẹ ọba tún mú yẹn náà wa dé ẹsìn àwọn obìnrin bíi tó rí wọn ò pé dáadáa dé èyí tó wá mú sí kejì tóun náà wá tún ṣe jálàbí tóun náà fẹ́ kọjá ọ̀tá òun gẹ wá ní àfún jálàbí gbádùn jù èyí tó wá mú ni wá tún máa yá ọba tún fi jà ta tó padà nílùú lọrin kankan ni wọn sọ pé gbajúmọ̀ tẹ́lẹ̀ ní ọmọ ohun tó tún kọ làwọn aláàtẹyìn báyìí sí o wọn tún sẹ wàá bẹ̀rẹ̀ pátipátí wọn ní dagidagi wà ní báyẹn lágbà lọfẹ ìjọba yìí ẹ dákun ẹ yá sí àwa tá a jọdọ nbí sísì sí máa omi olóbì kí ni àlákọ̀ tó fẹ́ ní pẹ̀lú ẹ̀ yàwó yàwó ìfẹ́ wọn máa wà lọlé ẹjọ́ máa ní ẹ̀ ń tọrọ gbogbo àwọn tí ń sẹ́ jakujaku báyìí bá ń bẹ lọ́wọ́ ẹja apàṣẹ ìṣẹ́kíṣẹ́ni ẹ̀bù ni láì já sí pé wọ́n já àbọ̀ pẹ̀lú mo wá dùn ẹ̀ lọ́sọ pé bọ́wọ́ bá a sọ̀rọ̀ tí náà wọ́n á lọ ilé wọn. gbogbo àwọn kinní wọ̀nyí ká sọ́ra fún ọlọ́run ọba àdìgẹ́ ọlákọ́sà tó wa tó a rí ẹwà gbére àwọn nǹkan tó máa gorí àgbèrè ó léwu náà ìjìyà rẹ̀ sì le ẹ wo tó le náà ẹ wo bí jìyà tẹ̀ náà sì le tólóhun tí ó gorí olè ìyẹn náà léwu dúkìá táwọn yẹn ti fọkàn balẹ̀ sí bóyá náà wọ́n fẹ́ fi jẹun wọ́n fẹ́ fi sin kankan kọ́ dẹ̀gbà ẹ̀wò yìí náà lọ ṣẹlẹ̀ lẹ́nu jọ́ mẹ́ta yìí wọ́n pẹ̀ nìkan ní àmínú mọ́sálásí wọ́n ń kówó fún àtẹ́lẹ̀ yẹn náà tún sọ̀rọ̀ ọlọ́run máa jáwé yìí ó tún máa máa máa gbórí kò mí ẹlẹ́nìkan ẹ̀mí kówó mọ́sálásí lọ́wọ́ mi o wọ́n kówó mọ́sálásí fún òun náà bá wọ́n sì láwọn fẹ́ lẹ táìsì sí mọ́sálásí àwọn adíláwí wọ́n ti tẹ̀lé lọ bí báǹkì ni gbogbo gbogbo owó tí wọ́n torí ẹ̀pẹ́ ní ẹlẹ́ni ọwọ́ fún ọ̀rẹ́ ta òsì yálẹ̀ ìtàhùn kí wọ́n gbowó yẹn kán dẹ̀ filẹ̀ sí ọ̀dà wọ́n sì gbowó yẹn wọ́n dẹ̀ pa ìyẹn ní ìsìnkò tí ìjú bí ìjẹrin lọ báyìí owó mọ́sálásí wọ́n fẹ́ filẹ̀ táìsì mọ́sálásí. ẹ rí i pé irú tàwọn eléyẹn ní sí ẹ rí i pé ìjìyà wọn lé ìjìyà tí sẹ̀rí àgbé fáwọn eléyẹn ìhun tí sẹ̀rí àforú àwọn ènìyàn wọn àrìbú náà ló pè wọn wọn ń jọ lọ́hùn lógun wọn ń jò jíṣẹ́ lógun. tọ́lá àwọn eléyìí wọ́n gbé nǹkan ìjà dání wọ́n fi sèyàn ń sùtà wọ́n tún wá gba dúkìá. torí pé àwọn ẹni jẹ lójú ayé rẹ̀ tíyẹn bá ń gbọ́ sẹ́yìn níbàyẹn máa wọ́n láwọn ò gbádùn tí ọlọ́run dẹ̀ sọ fún ọ pé ẹ gbádùn ni ẹni àwọn tí wọ́n bá dára fún mi sádàkọ̀ tí wọ́n ń dà jẹ ẹ lọ́ọ́ bá wọn ẹ rí ìtọ́ lọ́yàn nù wọn ẹ fún ọyàn rẹ̀ kẹ́ mú kẹ́ ẹ sì gbàtọ́ rẹ̀ kẹ́ mú wọ́n gbàtọ̀ wọ́n mú wọ́n gbọ́ yẹn rà fún mi wọ́n mú bí wọ́n ṣe pa ẹni tí ń da rà fún mi nìyẹn wọ́n bá kọ́ rà fún mi sálọ òjijì ọlọ́run àwọn pé wọ́n gbọ́dọ̀ bọ́ ẹ̀yin tàbí ọyá wọ́n gbọ́dọ̀ bọ́ wọ́n kó wọn dé nígbà táwọn ẹ̀fẹ́ jẹ wọ́n yà ńkọ́ ẹ̀rì pé yà yẹn ó lé orí ń tọ́lọ̀ wọn bá sànà tá lásán náà ẹ̀rì pé à ń yọ kọ́tà ló tí wọ́n bá yọ pé kọ́tàlà yàní àtẹ̀síìrù fi tí wọ́n pa wọ́n ń pa kú pa ẹ̀rì pé ńgbà tí òjijì ọlọ́run tó mú ọ báyìí wọ́n tó ní kọ́ tí wọ́n kàn so mọ́ wọn lójú. wọ́n gbé so mọ́ wọn lójú kí wọ́n wá yọ ojú wọn. ẹni náà gbọ́ ah, ẹ̀rí anábì yá gàá yíwù táwọn náà ṣe yìí kọ́. wọ́n yọ ẹyin ju wọn gbà wọ́n yọ gbogbo ẹyin ju wọn lẹ̀ tán. á sẹ̀ ní kí wọ́n ṣe wọ́n ní alóore sóòrùn báyìí. ẹ̀sìn mọ̀ kó òrùn lẹ̀ kínní ọba ti rìn pààyàn súlẹ̀ èyí tó súnmọ́ náà ní kẹ́yìn ọkọ̀ láyé ẹ̀mí wọn ti wá yọ ọkọ̀ lára wọn. tọ́lẹ̀ ohun tí sẹ̀rí àwìn náà ni pé ìpakúpa kí wọ́n pa wọ́n ń pakúpa á ní yóò sọ́làbù kí wọ́n ṣe wọ́n ní alóore wọ́n kápá wọn pẹ̀lú sẹ́rìn àtẹsẹ̀ wọn wọ́n kọjú wọn sóòrùn. kí ló fà torí nǹkan títọ́jọ́ tí wọ́n pé sínú lẹ́ẹ̀kan náà ìpànìyàn bẹ́ẹ̀ ìgbà nǹkan tó wà bẹ́ẹ̀ ẹ̀rí tó fi fi ni wọ́n sọ pé ẹ̀sẹ̀ yẹn wọ́n jùlọ àwọn lọ ni bẹ́ẹ̀ náà ní dán ẹ wò jìyà dán bó ṣe lágbára nínú sẹ̀ríà ẹ̀lẹ́kọ́sìn ẹ wo ẹ wo ohun tí àwọn ológun fojú àwọn èèyàn rí ń sìn rẹ́díò òun tiẹ̀ sún ó sún yẹn láti gbọ́ tí ìbá rí pé kí wọ́n kàn sọ fún yẹn pọ́n náà ibì kan ọ̀dà kí yẹn fi má sọ bẹ́ẹ̀ láàfin gbọ́ gan nísìn ẹ wo ohun táwọn òfin tẹ́ ń fojú àwọn èèyàn rí sìn sí tó bá yẹ sí pé òfin ọlọ́run bẹ́ ń bí wọ́n ti ń lò bí àwọn àyè tá a wà yìí ni tí wọ́n ti kó gbogbo àwọn sàhárà tún yẹn kó lẹ̀ ṣé bàbá sí ni ẹ wọ́n mọ̀ kan ní ìjẹta sánà yìí náà lẹ́dẹ̀ẹ́mbẹ̀ ọmọ fifteen years inú àwọn tí wọ́n ń fèèyàn ṣòwò náà ni wọ́n lọ́ọ́ ọmọbìnrin wọ́n sì bá ṣẹṣẹ kù sí ọwọ́ asánsàkùsà wọn wàá rí ọmọ tó fi dáná alẹ́ wọn tó rí ìwọ̀n táwọn ẹni tó ń tọ́jú rẹ̀ ń sọ náà ni pé àwọn ò lérò pápá méjèèjì yóò lè rí ìlú mọ́gán tó bá tẹ̀ gbádùn. bírò ẹ̀sìn wa pọ̀ lọ ni wọ́n mú ẹ̀jẹ̀ yẹn lè fẹ́ hẹ́rù wọ́n jẹrin yẹn lè fẹ́ hẹ́rù tí ìsẹ́rin màálù. subhanallah ńlọ́fà ní sẹ̀rí àti pàṣẹ pé gbogbo àwọn tó bá ya òkú dẹ́bẹ̀ yẹn wọ́n pa wọ́n dànù gbogbo àwọn alájò wọ́n ń ṣètùtù ọ̀la fún yẹn táwọn yẹn lọ bá wọn fún sólẹ̀ tí wọ́n lọ bá ẹ̀gbọ́n kan náà nì sí irú náà kọ́ bá wọn kẹ́ débi ìsìn náà tá a sọ lẹ́ẹ̀kan ọlọ́run fẹ́ kọjá ọ̀tá ìwọ ṣe máa ń sọjà dáadáa kọjá rẹ fi tà kó sì máa dínwó kó máa fájọ àwọn kọ́sọ́mà mára. wọ́n máa ṣe dáadáa sí wọn má jèrè àjẹpàjúdé ẹ wo ohun tí sẹ́hẹ̀rù padà tún bí ó tún bí zina sọ̀rọ̀ pé níjẹ̀dá sọ pé àwọn tó bá ń jẹ tó bá jókòó iná o lẹ́yìn ọ̀rọ̀ tọ́lọ́run ti sọ ọ́ ọ pé láyò fúlẹ́kù sáhìrò àìsàn àṣà wọn jù wa mi wá ní kò ni pé sì rò fìdá gbà pa wọn wọ́n pa òkè dán mẹ́ta gbogbo àwọn ló fi pé àwọn ẹ̀ṣẹ̀ yẹn nípele nípele ni wọ́n ẹ̀rí ìnà ìdọmọ zambi ẹ̀ṣẹ̀ nílá wọ́n mọ̀rọ́ ti wù àti ipò rẹ̀ kọjọ́ra bí bàjẹ́ rẹ̀ bá ti tóbi tó iná ẹ̀ nípò wọn ti máa ń jọra wọn lọ ẹ wò pànìyàn náà ọba ìfẹ́ gbogbo àwọn tó ń pààyàn wọn ń pa wọn ọmọ asáwọn èèyàn tí wọ́n jẹ́yàn pàtàkì lábẹ́ ìpànìyàn ni ìpànìyàn ó ti dúró àní gbòòrò wọn òwe lọ́wọ́ sọ pé alikọ́tìlù ànfà lélẹ̀ kọ́tìlù ìpa ìpa ẹni tó bá pààyàn náà ni ó sì wọ́ pànìyàn. ọlọ́run kẹ́ sọ náà lùpàǹ pé walakum fil qisas hayatun ya ulil albab ń bẹ fún yín níbi ìgbẹ̀sẹ̀ pànìyàn lára ẹni ó bá pààyàn hayat ìpẹ́láyé ń bẹ fún yín ẹ bá ṣe làákàyè. tọ́lẹ́ni tó fẹ́ pààyàn lọ́wọ́ àti àwọn òkè tó bá pààyàn tí wọ́n bá mú ẹ̀mí ò jẹ̀mí lọ wọ́n pa àwọn náà ni kí ló ṣe aṣíwọ́ ẹ̀rí àgbọ́yé kẹta tábàánù hadith yẹn òun náà ni pé jíjó kan sàlám lẹ́yìn ìgbà tọrọ gbọ̀kú ó ń tọ́ka sí bí èké bó ṣe jẹ́ ìwọ̀ tó àti bó ṣe burú tó àti wípé ìbàjẹ́ rẹ̀ yóò dọ́dọ̀ ẹlòmíì o pẹ̀lú àwọn ẹ̀ṣẹ̀ ńlá tó tún wá pẹ̀lú ẹ̀ báyìí abọ́ sí ojú ọ̀nà kẹrìndínlógún báàbò bùkà ìlìwálì dáìní hadith eléyìí òun gbádùn tẹ. موسى قال حدثنا حماد بن سلمة عن زياد بن المعراق عن قيصر أنه سمع ابن عمر يقول بكاء الوالدين من الحقوق والكبائر. ojú ọ̀nà eléyìí òun sọ nípa bùkà ìlìwálì dáìní ẹkún ìyá àti bàbá tí wọ́n sunkún léyìn ẹ̀ lórí ó léwu gbọ́ ọ àdéhùn tó gbádùn ni adẹ̀ ti sọ tẹ́lẹ̀ tábà lọ wo nọ́mbà eight. Musa ọsọ fún wa wípé haddathana Hamad ibn Salama an Ziyad Mihraq látọ̀dọ̀ sẹ́yìn sẹ́lẹ̀ ó lóun gbọ́ Abdullahi ibn Umar yaqul ó ní bukaa al-walidayni tí ìyá àti bàbá sunkún lórí èèyàn gbogbo àwọn ọmọ tá à ń kó òbí lẹ́kún mínẹ́lẹ̀ wọn kóòkì ọwọ́ àánú ẹ̀ṣẹ̀ o ọwọ́ àánú ṣíṣẹ̀ ìyàṣẹ̀ bàbá o wàhálì kaba ẹrù ó dẹ̀ sì wà nínú ẹ̀ṣẹ̀ ńlá ẹ̀rí èyí ṣe yí a gbọ́dọ̀ sọ́ra fún un. wọ́n ní tá wo hadithi tó a rí àwọn àǹfààní tó pọ̀ mbẹ́ẹ̀ tó kò sí àǹfààní tó tóbi ń bẹ̀ náà ni pé ń sọ ewu tó tóbi gbà tó wà ń bi kí òbí dìde sùn tán nípa èèyàn kéèyàn sì nǹkan ìbànújẹ́ fún ọ wá dùn lọ́kàn kọ́ wá sunkún torí ẹ̀ báàbù mi nì ọjọ́ ọ̀nà kẹtàdínlógún eléyìí ń sọ nípa àdúrà ìyá àti bàbá tí wọ́n bá ṣe fún yàn fẹjọ yẹ wáyé pé àdúrà ti máa ń gbà ní ẹrí àdúrà ti máa ń gbà ní ọyà. حدثنا معاذ بن فضالة قال حدثنا هشام عن يحيى وابن عبد الكثير عن ابي جعفر انه سمع ابا هريره يقول قال النبي صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لهن لا شك فيهن دعوة المولود ودعوة المسافر ودعوة الوالدين على ولدهما ودعوة الوالد ها والدين لدوين على ولدهما سؤالا آه. معاذ بن فضاله ó ní hisham bá wa sọ̀rọ̀ látọ̀dọ̀ yahya ibùnà àbí hùsẹ́yìn látọ̀dọ̀ àbí jaafar olóńgbò Abu Hurairah radiyallahu ta'ala anhu yaqul tí ń sọ báyìí pé anabi sallallahu alayhi wa sallam ó ní salasu da'awatin mustajabatun lahun àwọn àdúrà mẹ́ta kan ń bẹ tó ṣe yí pé gbígbà àdúrà ń bẹ ń a ti sọ wípé kìí ṣe gbólóhùn tó dáa òun ni kí mùsùlùmí máa sọ pé òun ṣàdúrà dọ́gba inú nǹkan tí ò ní jáde ọgbà lọ́wọ́ àwọn. ẹ rí i sọ̀sẹ́ la sọ pé a máa gbàdúrà ẹnìkọ̀ọ̀kan yín tí ò bá ti kánjú. wọ́n wá bí ànẹ́bí léèrè wípé bóò ni ó ṣe kánjú. ó ní òun ni kọ́ máa sọ pé dàáòtù mo ti bẹ lọ́hùn pàlámi yóò ṣẹjà bọ̀lé ṣùgbọ́n wọn ò gbàdúrà mi. ìmọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn gan ni ò ní jáde yàn gbà ọ̀rọ̀ kejì àbí kéèyàn máa lọ ṣàdó àbí kọ́tẹ́ àti rahim pẹ̀lú jíjákun mọ̀lẹ́bí ṣùgbọ́n ọlọ́run mo fẹ́ kó tú àárín mi àti mọ̀lẹ́bí káṣíẹ̀ má gbọ́ra wáyé mọ́ àdúrà kádùá nìyẹn tòun tó fẹ́ fà wọ́n kẹ̀ sí mọ̀lẹ́bí ni irú àwọn àdúrà táwọn yẹn máa ń ṣe òdì kejì ṣùgbọ́n ọlọ́run yọ fẹ́ yàwó mi kú lẹ́rìn mi. mo ti ẹ̀fẹ́ kọ́lọ̀ ti ẹ̀múfẹ́ rẹ̀ kó lẹ́nu mi. àdúrà kádùá gbogbo àwọn àdúrà òkìtì bẹ́ẹ̀ tí àwọn èèyàn máa ń ṣe n ti ẹ̀fẹ́ mọ mọ́ àdúrà kádùá ni àwọn kẹsí ìjádọ ọgbà ni. lábẹ́ gbígbà àdó òjíṣẹ́ ọlọ́run wa yìí àwọn a mẹta kan ń bẹ mustajabatun sọ yìí pé àgbàdo fi kò sí èméjì mẹ́ àwọn míì lè láwọn wá gbígbà àdúrà káàkiri ádẹ́mà lọ fẹ́ kọ àlùjọ́nu a máa pe àjíbíyá ọkà yáyélà àjábà gbogbo àwọn nǹkan tó máa máa pè nìyẹn bí irú èyí tó wà nù tíra tó ń pè ní àlùgáyàtul mọ̀súdà tí tíra tí bàbá kírun kan báyìí kọ ẹ wọn á ní kí ló dé olóhùn wá gbígbàdúrà náà ni nínú àwọn kẹtẹ ìjádọ ọgbà ni máa lọ pàlọ jọ ni ẹlòmíì lè ní báwọn sì ṣe ń ṣe nǹkan yẹn ń jọ áà ìsìdìrà jù ni ntọ́lọ́hún fẹ́ ṣe fún ọ tẹ́lẹ̀ ni orí máa fọwọ́ agbègbè ni ó tún wá jèrè ẹ̀sẹ̀ fún pàlọ jọ ni lẹ́ẹ̀rí àdúrà mẹ́ta ń bẹ tó ṣe pé mustajabatun lahun àgbàdúrà yẹn la shakka fihin kò sí èméjì nù ẹ̀ aláwọ̀kọ́ náà àdúrà yẹn dá àwọn wáṣọlù mọ̀lúwò ẹni tá a ṣàbòsí fún tó bá bẹ̀ lọ́hùn nìkẹ́ ọlọ́run ọ̀ lágbájá má bòmí sí ah, ọ̀sọ́gbọ́n o ọlọ́run ọ̀dà wọn sẹ́wọ̀n pé rẹ́lẹ́ ìwà náà hadith Mu'adh bin Jabal radiyallahu ta'ala nígbà táwọn sọ̀tàn láti fà á sára ìlàlẹ́ yamani wípé kọ́ lọ sí yamani ọsọ fún yín pé kọjá sípà kọkọ ohun tó máa máa pè wọn sí òun ní kíni ọ ṣahadatu allah ilaha illallah òun ni wọn kọ pè wọn sí pé kàn jẹ́rìí pé kò sẹ́ni tọ́lẹ̀tọ̀ sí síjọsìn lódodo àfi dání o àfọlọ tí wọn bá ti gbà yẹn kọ máa kírun wákàtí márùn lóru àtọ̀sán tí wọn bá ti gbà yẹn sọ pé àwọn tó lówó nù wọn kọ yọ zaka kẹdẹ dá padà fáwọn aláìní ẹ̀rí àti sọ sáláwá kìlọ̀ fún àfáwọn màhàzùn jábàlì ń jọ yẹn yí pé wa iyyaka wa kara'ima amwalihim wá sọ̀rọ̀ rẹ o àwọn èyí tó lápọ̀nlé jù lọ nínú dúkìá àwọn má sọ pé náà lọ ọ̀sán àgbà fún zaka o lóòótọ́ káwọn náà bẹ̀rù ọlọ́run dáadáa ni kí wọ́n yọ fọ́lọ́run ní zaka o má jẹ́ jẹ́ pé ìtọ́ jù lọ́wọ́ àsọpọ̀ ọ̀sán àgbà nínú dúkìá wọn ẹ̀rí àwọn wa sọ pé ittaqi da'watal mazlum àyà ìpè tọ́ba ti ẹnu ẹni tá a bò sí jáde. Ànábi sallallahu alaihi wasallam ó nítorí pé laysa bainaha wa baina Allahi hijab kò sí gàgá kan tọkọ dí èpè ẹni tá a bò sí tó ṣe fẹ́ ẹni tó bò ó sí kò sí gàgá kan tọkọ dí sọ́dọ̀ lọ subhanahu wa ta'ala straight ẹ̀sùn jòjò lè di tọ́ba ti wí bẹ́ẹ̀ ni ó rí àdúrà tí ó lè má gbà òun ni dáhàwá sílùmọ̀lọ́ ẹni tá a bò sí. tó bá ṣàdúrà yóò rí bẹ́ẹ̀ o ẹ̀rí yóò rí bẹ́ẹ̀ o ọ̀kan náà àbá sọ wípé làtọ́sílẹ̀mọ̀ ní ìdáàmú kúńtà mọ́kẹ́tẹ́ dìrán wọ́n tó ló tẹ̀rí jẹ́ òun ọkọ̀ bá hó ìlànà dámì tanemu àyìnẹ́ka wàlìmọ̀tòlómù mọ̀ntẹ́bì hùn yẹ́dí hùn àlàyíká wà àyìnú lọ ìlàmú tanemi. afanilá tẹ́sí lèmọ́ nẹ̀ masabu ìdáàmọ́ kúntàmọ́ kọ́tẹ́dìrà ń tagbára bẹ́ẹ̀ bá ń bẹ fún ọ nítorí pé wọ́n gbólómù àbòsí yẹn tẹ̀rẹ̀jẹ́ hàn ọ̀kọ̀ bá hù rẹ̀ máa padà sí kí ìlànà ẹ̀dá mi ádàbámọ̀ ni o tanemu àyìnẹ̀ka wàlìmọ̀dúlómù mọ̀ ń tẹ̀bi hàn ìwọ́n tó ṣàbòsí wàá sùn ẹni tó ṣàbòsí fún òun wà lójú fò yẹ́dì hàn àlàyéká wà áyẹnu ńlọ ìlàmútánẹ́mì a máa ṣépè fún ọ ojú ọlọ́run òṣìṣú ń gbọ́ ẹ̀rí inú àdúrà tó ṣe yí pé àfàìṣe ni ò rí bẹ́ẹ̀ òun làbẹ́ ní ta gbogbo sí gbogbo àwa tí à ń ṣàbòsí ẹja sọ́ra àwọn èèyàn máa ń ṣàbòsí látàrí ìyàwó ló fi jáde pé nǹkan tí yẹn gbọ́dọ̀ ronú sí dáadáa lọ́rọ̀ ìyàwó kó rò dáadáa kó tó di pé ó ṣe iṣẹ́ èèyàn ní gòkè o mo ti ọwọ́ akọ̀ díyàn tó yẹ pé àwẹ̀ ló pè yìí sàárà ló pè yìí irun ló pè yìí àwọn dáadáa ìdámọ̀lẹ́bí pọ̀ ló pé yìí ọwọ́ ajá sí fóbìnrin òun lọ́wọ́ kó báyìí ní ọ̀jẹ̀ kéèyàn rí gbogbo ọládá yẹn gbà. àwọn èèyàn ń ṣàbòsí fọ́mọ. gbogbo àwọn nǹkan yẹn á ṣàkíyèsí rẹ̀ àwọn ẹlòmíì ríra wọn sálágbára wọn ń ṣàbòsí fáwọn ọ̀lẹ. àdúrà tó ṣe pé kò lè má gbà bí èèyàn bá gboyàwó ẹ̀ sọ́ bá bẹ lọ́run fí á á á á tí bọ́ kò bọ́ tí bọ́ báwọn ọkọ ti máa ń ṣe náà lẹ́nu yìí ṣe ń ṣe ọlọ́run o kọ́ máa wí nǹkan kan ó lè lè wá bíṣọ́ọ̀bù rẹ̀ kó ọkàn fi já ẹ̀kọ́ fi jì àtàyè yìí ẹ mọ̀ pé inú rẹ̀ ó bàjẹ́ tó lè bá bíṣọ́ọ̀bù rẹ̀ kó ọkẹ́rù tó pọ̀ àbí kéṣù tá a kàn kó ṣe é subhanallah ẹ ọ̀kan náà ẹni rẹ̀ káwọn àlùfọ́ báyìí lóògùn àyáàdì. rahimahullah wọ́n ní tí wọ́n bá gun nǹkan báyìí wọ́n bá fẹ́ gbé wọn lulẹ̀ wọ́n ní ah wọ́n tún ti sàbòsí tì máa ń sè òun ni máa ń súnmọ́ díẹ̀ fi máa ń pera rẹ̀ bọ̀ pàápàá jùlọ ti aráalé máa ń léwu gan fáwọn ẹbí ti pè wọ́n ní dọ̀yìn tó sọ pé ní ọ̀hárídú akọ̀dọ̀yìn fẹ́yìn a nídìí àdúrà wọn o. àwọn afẹ́ jáde fún ọbẹ̀ lọ́hùn fún wa yàtọ̀ sí pèpè ilẹ̀ ń lọ ni ẹ nírí bá ti dé àfa ó ti dùn ní ó dùn ní ó dùn ó ti wọ̀ ọ́ la pápátá. ẹ ṣùgbọ́n kó ṣàdúrà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti ń ta yọ̀ máa yọ ẹ̀sẹ̀ ń tíráì ń tíráì. Ah, ọlọ́run ò ní da yín dábò káta yẹn ṣe ń wá o ẹ̀rí ìyẹn ó sì rí i pé yóò máa jọ ọ. kódà kéèyàn sunkún lásán láì ṣe pé ń sunkún irú àwọn ọkùnrin tí wọ́n máa ń jẹ ìyàwó wọn yà pẹ̀lú oorun tí ò ní lọ sùn tì. zolomọ náà tọ́lọ́ ti tọ́ wò ọ́dẹ̀ sì ti máa dùn rẹ̀ àárẹ̀ ti gẹ̀ẹ́sì àárẹ̀ ọ̀dẹ̀ sí ọ́ táàní pé bọ́yọ̀ ọ̀gbádùn ni àpẹtà rẹ bá ń ṣe oje kọ́ mọ̀ yìí pé lọ́sítò wọn ní gbọdọ̀ dóńtò bí oṣù mẹ́rin pé àìsàn yìí ọlágbára fún má ti bẹ̀ kú. lóye kó yí obìnrin yẹn yọ sàlàyé fún lẹ́kùn ẹrẹ bẹ́ẹ̀ ebi ni ẹlòmíì ọrùn ni ṣùgbọ́n tó ọrùn yẹn ni máa ń do obìnrin jù hànàlá wàláyé ló lóhùn tọ́ba mìíràn lásán àbódorí kodò wọ́n fún wa ní ìròyìn pa kan wọ́n ní gbogbo nǹkan tẹ́nu jẹ pátá níbẹ̀ nínú ilé ṣùgbọ́n gbẹ kò sì rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wọ́n bá ti dẹ̀ gbogbo wọn ṣàtú wọn ó béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ kí ló dé kò sí nǹkan wọn ó sìn kíní freezer wọn ba gbogbo ẹ̀ juice five alive gbogbo ẹ̀ bíkì gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ń bẹ́ẹ̀ tó pé kí ló dé. àti kò sáfà láti jẹ ọlọ́dà gbọ́ padà yá tó padà tó padà ráhùn yẹn gidi tí wọ́n ní ẹ kílé yìí lè wá dà jìnnà làfà fi wá rẹ làwọn kẹ́ lọ ó wà mí jù bẹ́ẹ̀ lọ. fi pé àdámọ́ àwọn obìnrin yẹn oríṣi ni wọ́n lóòótọ́ obìnrin mi ò wọ́rí wọ́n sọ pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fi oorun dùn ó yóò sun ẹkún àbí kó fún yẹn ní èpè ní kọ̀rọ̀ ó sì ti di zolom lókun àtọ́jú pé yẹn lèyẹn ti dè mọ́lẹ̀ yẹn sì ti fi kọ́ lẹ́nu wò ó ti máa dùn rẹ̀ tọ́ba yẹn pé kí n máa dùn rẹ̀ ẹlòmíín sáwà náà wà sábàbù náà ní ti tí o o nígbà tí o máa dùn rẹ̀ kò lè ní sí àbáńsọ̀ lẹ́yìn ẹgbẹ́ gbogbo àwọn àpọ́n tí wọ́n yí ipò mi yìí nísìnyí wọ́n bá yẹn rẹ̀ àwọn ọ̀kẹ́ rẹ̀ ní lásẹ̀ kò ní ìtumọ̀ kẹ́kẹ́ sí wọn ibi tí wọ́n bá rí táwọn yẹn rẹ́rìn sí àwọn ọ̀rẹ́ rí sórí kan kò ní ìtumọ̀ kẹ́kẹ́ sí wọn. àtobìnrin wọn àtọkùnrin wọn bẹ́ẹ̀ ní tó ti tọ́ o ìjì lọ́mọ ẹlẹ́ kí yẹn má rẹ̀ mọ́ ni wọ́n bá fún yẹn lépè yọ mọ́ yẹn la o tẹ́kì ó dàdí kó bẹ́ẹ̀ ìyẹn lè fún níyọ̀ǹda pé iṣẹ́ yìí lérò pé ń lè máa kọ́ntínú lọ. ṣé kì yọ̀ǹda rẹ̀ orí ara lè ní ẹlòmíì tó fi lọ́wọ́ àbàjẹ́ ẹnì pé mo sọ pé méjèèjì yẹn ẹlòmíì ebi ni ẹlòmíì oorun ni bẹ́ẹ̀ náà làwọn ọmọ nípa àmójútó wọn ẹnì pọ́ wà nínú nínú hadith pé kò sí ọrẹ tó ta ọmọ tó ta kọ́ ẹ̀rí àwọn yorùbá náà parí ọ̀rọ̀ wọn ni wọ́n ké wọn ò ní tẹ́ra wọ́n ní ọmọ tí wọn kọ́ wọn ní ògbé ilé tí wọ́n ti kí ni o ilé tá a kọ́ wọn lọ́wọ́ máa padà gbé ta nígbà tí ò lẹ́kọ̀ọ́ ẹlòmíì dúkìá yìí ló sáfèsì tiẹ̀ yóò ti kojọ ṣùgbọ́n ọmọ kò sí ìtọ́kàn àwọn míì tún fẹ́ rọmọ abẹ́ àzàbòsí àtúrè wọn pẹ̀lẹ́ sí àtúrè wọn pẹ̀lẹ́ sí ẹlòmíì àní á má kàwé ṣùgbọ́n bí tí ìwé yẹn tó mú ọmọ láyà tó mú ọmọ láyà lómìí dé àbá àrọ́kàlọ́ wọ́n gbà yìí pé ń hmm, sàádàtù àbàdíyà ni. ẹ̀rẹ̀ lómi báyìí yóò jẹ ọmọ fún wèé kò ní jí wọn fún tàájù lóru. ẹ sì wà dìgbà tí àwọn afáwà Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhuma tí wọ́n ti ń dìde pẹ̀lú ìṣẹ́lẹ̀ ọ̀sọ̀ọ̀sọ̀lá láti pín lẹ́sìn ọdún mélòó la fa abdullahi náà bá ti pé sani fi jáde láyé tọjọ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún lọ yìí gbogbo ọjọ́ orí abdullahi náà bá ti kojú fifteen years lọ sani fi jáde láyé ẹ̀kọ́ ọdún mẹ́ta wọn gbà lọ́wọ́ ara wọn àti yàwá àyìnṣà yàwá àyìnṣà jẹ́ eighty nígbà sani fi jáde láyé abdullahi náà sì jẹ́ fifteen years anábìrì wọn pẹ̀lú àyìnbáàdà ọba yìí parí àwọn ọmọ yìí pẹ̀lú àyìnbáàdà nígbà yẹn ajá sí pàbò wọn sí adẹ ti ń tún ọjọ́ ọ̀la wọn ṣe à ń pa wọn láti wọn ń bá wa kírun látọdún méje à ń lù wọn nítorí ẹ lọ́dún mẹ́wàá a tún jí wọn fún tàhájù ó dà wọn ròyìn àbọ̀kùnrin ọ̀rọ̀ di ọlọ́ta lánàá wípé ilé rẹ̀ kò sígbà kankan tí ó dùn fún kan ní gbogbo òru wọ́n múra wọn ní ikọ̀ ikọ̀ ni tí bá yan nẹ́fìlà tán àwọn mi ò tún gbé àwọn kan lọ sùn àwọn mi ò tún gbé wàhálà kàdà sílẹ̀ òfin mọ́ ẹ̀rí ẹlòmíì ń jí ọmọ fún wè zulmu lélẹ́yìí ọjà sí ní jí ọmọ fún tàhájú èèyàn jí ọmọ tó bá tiẹ̀ wá ti tàhájú dùn tẹ́lọ́ bá tó fẹ́ ka ẹ̀kọ́ tiẹ̀ lóbi ajá gbé gbàdá tí wàá lọ sáré nǹkan tí ò jẹ mọ́ ọ àwa sa òun náà kọ̀ wá mu mọ́ gbogbo wàhálà wa tá a padà sí náà nígbà ti gbé tọ́lọ́run sẹ́gbẹ́ kan mọ́ wá ṣèdánwò ọ̀hún ṣeé ṣeé ṣe wọn ní fàṣẹ tí wọ́n bá tún wá fàṣẹ tí wọ́n bá tún wọ́n ti jáde wọn wọn rí lẹ́kẹ̀ẹ́ kan ṣe. àwa tá a tún á padà lọ sí sí ọwọ́ tó wà ń pàtàkì jù wọ́n lọ. wọ́n tún sẹ̀ máa wá pẹ́ tó ṣe ẹ̀ ń ra sọgbà lọ́dọ̀ yín. hànàlá ẹ jẹ́ jẹ́ apàdà sọ́dọ̀ ọlọ́run ẹ jẹ́ apàdà sọ́dọ̀ ọlọ́run ká má ṣàbòsí fáwọn ọmọ yìí kárí wọn pẹ̀lẹ́sìn ẹ̀rí àdúà tí ọmọ náà bá wí nǹkan bẹ́ẹ̀ tó náà ah rà bóun ṣe ṣe mú yìí ọ̀rọ̀ lẹ̀ lòun náà ọlọ́run ọgbà ọ ọlọ́run àgbà ọ wọn lọ ọmọ kan bẹ ó lu rẹ ó lu rẹ wọn á sọ wípé oníbàbọ̀ òun ló ti kọ́kọ́ sẹ̀ òun náà di òun sẹ̀ gbàdí ọ̀kọ́ òun lẹ́kọ̀ọ́. ẹni kó lè ṣe àwọn hikaya bí ẹni tó sọmọ lẹkọ kíkọ ẹni tó sọmọ báṣubàṣu kí ni ẹ̀ ń padà náà ni àbọ̀ yẹn tún padà ń bọ̀ náà ni ẹ wọ àwọn míì tí wọ́n bá mú ládìgún jalè báyìí wọ́n ti tẹ́ tí wọ́n pa ẹ lóun fẹ́ sọ̀rọ̀ sí ohun létí àbábọ̀ òun á sì gé díẹ̀ jẹ láti lè fi bó ṣe ṣe ohun gbogbo bóun ṣe ń ba lọ jákujáku tóun kó òun rẹ̀ tó ẹ̀sẹ̀ rẹ̀ náà ni wọn náà rí lónìí gbọ́ wọn ní ẹja tó síwájú dẹ̀ nítorí táwọn yẹn fẹ́ràn yẹn wálé. àdúrà tó ṣe wípé bí ìyẹn bá ti ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ yọgbà àdúrà níta kò sí ni o ẹ dákun ẹ má jẹ ayé alábòsí. òun ló fà afáwa Abdullahi ibn Zubair radiyallahu ta'ala anhu. nígbà tí a bá lọ ka hadithi ọ̀rọ̀ àmẹ́nà náà ni wọ́n sọ wípé inni la uqtalu al ìlà zọ́ọ́límọ́n àwọn mọ̀dúlùmọ̀ pé wọn ò ní pa àwọn lónìí àfi kóhun jálábòsí ẹ wọn ò ní pa yẹn lónìí àfi kéèyàn jálábòsí àbẹ̀ǹta àbòsí ó ní ṣùgbọ́n ń sàtọ́lẹ̀ fọmọ rẹ̀ yíké ìwọ jẹ́ ni tí wọ́n bò sí má jálábòsí ipò tó yẹ káwọn mùsùlùmí gbogbo wa yìí tá a lè wà nípò ẹni tí wọ́n bò sí kò bá dà á kàn padà rí i pé kò ní sálábòsí kankan láàrin wa mọ́ ni tí gbogbo wa bá ti wà nípò ẹni tí wọ́n sàbòsí fún tàbákẹ̀ wúra ara yẹn kàn rí pé kò sẹ́ni kẹ̀kẹ́ tí ń sàbòsí láàrin wa mọ́ ni. torí mi sọ pé mi retí ẹni tí ó bòmí sí èmi ò ní bó yẹn sí ń tèmi tọ̀hún náà ń retí rẹ̀ á kẹ̀ padà rí pé gbogbo wọn sàbòsí mọ́ nìyẹn. ẹ̀rí àdó ẹni tí wọ́n bá sàbòsí fún wọ́n bá ṣe wí bẹ́ẹ̀ ní orí o àdó àkejì dáwọ́ tó ló mú sáfẹ́ o. arìnrìn àjò ni wọ́n fẹ́ ká máa ṣe kí ni o ká máa bẹ lọ́hùn-ún kó tàbá gorí òkè Allahu Akbar tàbá sọ̀kalẹ̀ subhanallah àwọn aṣọ àdúrà lóríṣiríṣi àìrè àdúrà arìnrìn àjò ìmáǹgbà. wa da'watul walidi ala waladihi tó ń bí bá ṣépè fọmọ ẹ̀ tó ń mú lára ní tẹ́kì à ń bọ̀ wá bẹ́ẹ̀ nísìnyí òun gangan làdí sí táàkà yìí wọ́n bá ṣépè fọmọ ẹ̀ kódà tẹ́kítẹ́kí ní ọmọ ọ̀la. gbogbo àwọn ọmọ ẹ má jẹ́ àforí gbé pé àgbẹ̀yìn hadith yẹn pé ẹni tá a ṣàbòsí fún aláàlẹ̀ dádùá rẹ̀ padà ó jẹ́ mùsùlùmí àdígbé ẹ̀sìn ká tún mú yẹn kù torí gbàdá ni sallallahu alaihi wasallam ó yẹn ọ̀sọ́ yìí pé da'watul mazlumi lil muslimi yàní asùlà kọ̀ọ̀kẹ́lì mọ́ ojú yẹn ọ̀hún yẹn pé bẹ́ẹ̀ ya kèfèrí ọyọ̀ ọ̀tẹ̀ bọ ọyọ̀ ọ̀tẹ̀ bọ ọyẹ̀ kọ̀ ọlọ́run ìbẹ́ kọ̀ ọlọ́run ni àbẹ́ kọ̀ ọ̀tẹ̀ ìyẹn gbọ́dọ̀ bó sí o ẹjẹ́ agbowó rẹ bọ́tọ̀ ọlọ́run náà ní Ha. ọjẹ́ mùsùlùmí kìí ṣe mùsùlùmí ọba fún yẹn lépè lórí pé yẹn kò sí yóò mú yẹn o káàdì yẹn mú bẹ́ẹ̀ àgbọ́yé kejì tá a sọ fún ọ̀hún náà ni pé aládùn ẹni tá a bá fi kí ni ẹni tó rìnrìn àjò yọ gbà wọ́n ní torí tí ó bá ṣàdúrà torí tí yẹn bá lọ rìn àjò yàní ìsáfàrà àdáb kódà àdé ti gbádùn tó bá pé àsáfàrò kẹta àtúmínàlà àdáb ìrìn àjò ìgígé kan ní nínú kí ọ nínú yà ìyá nínà ọ. òun ló ṣe wà nù sẹ̀ríà ńgbò tí jásí pé ìnira wà nù rìn àjò ní ti fún wa nígbà láàyè yìí pé kákírun kúrú. torí ilé kókó ti wà ń gbogbo nǹkan ti wá lé ó wá rọrùn. kí ni ìtì wá lára pẹ̀lú àjò ìrìn àjò sí ìrìn ni o àyínlá rẹ̀ wàá kí méjì àlànsá rẹ̀ wàá kí nígínní o wàá kí méjì ṣáyẹ̀ wàá kí méjì lópin ìgbà tí wọ́n bẹ̀ ti lè pé ẹ̀ ìpapò tí yẹn bá sọ pé òun tó wá kù nígbà lọ́lọ́ wọn lọ papò àjá ikọ̀ òkè kúrú náà ẹ̀rí àdúrà tí yẹn bá ṣe lájò ni máa ń gbà. àgbọ́yé kẹta wọn ní bí ìdó fi ń pàtàkì júnú ẹ̀tọ́ ẹrú òun lẹ̀tọ́ ìyá àti bàbá àwọn méjèèjì yẹn yẹn gbọ́dọ̀ máa tẹríba fún wọn yẹn sì máa pọ́n wọn lé kọ́rọ̀ rọ̀ fún wọn kí yẹn máa ṣe dáadáa sí wọn tí wọn ó fi lè ṣàdúà fún yẹn ládùúà tó dáa tó yẹ pé kò lè má gbà tó yẹ pé bí wọ́n bá ṣàdúà á mú yẹn gbogbo àwọn táwọn òbí orí wa bẹ̀ lójú fẹ́ kódà bí yẹn jágbẹ́ wọn bá dáko máa lọ báyà rẹ̀ àbí àbẹ́ roko kẹyìn ọgbà ọgbẹ alùsùn lẹ kódà bó ti níyàwó nígbà tó lè kóyàwó ẹ lóko lọ mújọ fún wọn ṣé màá mi mò ń wò kókó yín ti kún kọyà ìjọ kínní màá ṣe tèmi jọba ìmá òun lè yẹn lè fi lálùbáríkà lè yẹn máa fi sórí ire o kò sí nẹ́fìlà kan tó lè gbé ọ̀dẹ̀ sáwẹ̀ kankan tó lè gbé èèyàn ọba àkíwú báyìí kọ́ máa kọ síra lẹ́nu ẹgbẹ́ tí bá ń sọ̀rọ̀ báyìí àfi kó ṣe dáadáa tí wọn tí wọn fi fún ọ ní àdúrà agbájọlọ àdéhùn ní ńlá bá ń sùdà tó fẹ́ kàlẹ́ lórí ẹ̀rí ọ̀yà. حدثنا عباس بن الوليد بن الوليد قال حدثنا عبد الاعلى قال حدثنا محمد بن الشهاب عن يزيد بن عبد الله بن حسين عن محمد بن شرحبيل اخي بن عبد الدار عن ابي هريره رضي الله عنه قال wọ́n ní ayash bínú liwali ọba wa sọ̀rọ̀ ṣe abdul aala nínú àwọn ikọ̀ táwọn yẹn sọ nìyẹn ẹjọ́ àwọn ènìyàn sọ ẹni ọba gbọ́ ọkùnrin kan ọsọ abdul aala sọ ni hadassana abdul aala ẹgẹ́ bí sheikh alibani lọ pé àwọn wò pé àwọn làwọn kọ́kọ́ sọ abdul musawir ipa àwọn ò káwọn yẹn dúnrin mi kàn yẹn ṣáájú àwọn àwọn sì wọnú àwọn rìjáde àwọn orí kí wọ́n máa fi pè wọ́n káà Abdul Musawwir káà náà gbìyànjú ká sọ Abdul A'la wọn náà kọ́ kan ọmọ wọn kan jẹ́ Abdul A'la wọn ni hadathana Abdul A'la wọn ni hadathana Muhammad wọn náà bá a sọ fún mi haq látọ̀dọ̀ Yazid Abdullah bin Qusayt látọ̀dọ̀ Muhammad bin Sharhabil tọ́jẹ́ arákùnrin Bani Abdulbar eh, Abdidar látọ̀dọ̀ Abi Hurairah ó ní mo gbé òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ń sọ báyìí pé. ọ̀dà wọ́n ló jíṣẹ́ ọlọ́run sọ wípé ọmọdé kan ò sọ̀rọ̀ lórí ìtẹ́rí àyàfi ànẹ́bí àyínsá aleyhi salatu wassalam ọmọ Maryam. tẹmọ̀ wípé ẹ̀yin sáré ìyá dáadáa bi ọlọ́run kọ́ sàwọn náà lẹ́ni rẹ̀ torí téèyàn ọba dá tọ́ba bímọ dáadáa ó lè bí ọmọ jẹ tí wọ́n ní ọmọ ọmọ ẹni bì ẹ̀yin sá ó rí ìyá dáadáa nígbà tí sẹlẹ ó bímọ ṣẹlẹ̀ ńjọ́ yẹn ihun ti gbogbo àwọn èèyàn sọ náà ní wípé àà bàbá rè é séyàn kéèyàn ọmọ kan àti ọmọ kí àà ìyá rè é sì ń ṣàṣẹ́wó níbo ni wọ́n ti á gbélé ìwá wọn lọrọ yẹn ó ka hmm, ó ka eh, ìyàwó Mariam ó láyà torí ọ̀rọ̀ tó pèsè jẹ gbà níbo ló ti gbé yìí wá àṣà àrọ̀ di ìlẹ́yìn ló sì nẹ̀ka sí òun jẹ́ ọ̀làbíyèlé pọ́mọ ni ó sọ̀rọ̀. èyí náà jẹ́ kàrọ́mọ́tún min kàrọ́mọ́tì awúlíyá a gbọ́dọ̀ pé àpọ́nlé máa ń bẹ fáwọn ẹni rẹ̀. tó bá ṣe pé àwọn ànẹ́bí ọlọ́run àní pè ní kàrọ́ọ̀mọ̀ áyàtù láàpè àrísàmì òun ni wọ́n máa ń pè lámì ìyanu. tí ì bá ṣànẹ́bí ọlọ́run kàrọ́ọ̀mọ̀ láàpè tíṣẹ̀lẹ̀ ńlá bá ṣẹlẹ̀ kàrọ́ọ̀mọ̀ ni wọ́n máa ń pè. oríṣi kàrọ́ọ̀mọ̀ ló ṣẹlẹ̀ o nínú kàrọ́ọ̀mọ̀ tó ṣẹlẹ̀ sí àwa Mariam kó tiẹ̀ tó di kó tiẹ̀ bí Ayinṣá aleyhi masalam ẹ mọ̀ wípé anabi zakari ya lọ́gbà tọ́ aleyhi salam tọ́lá ti ń wọlé pé kó ń gbóúnjẹ fún báyìí wàjàdà ìndaha rìzùkọ́ agbóúnjẹ lọ́dọ̀ ẹ̀ yẹ wọn abẹ́rẹ́ pé bóòlù ti kẹ́sì eléyìí ó ní bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ ọlọ́run ló ti wá ṣùgbọ́n oúnjẹ ìmọ̀ ní tó máa ń bá lọ́dọ̀ rẹ ọ́ oúnjẹ àsìkò òjò abà ẹ̀ lásìkò ooru oúnjẹ àsìkò ooru abáníwájú ẹ̀ lásìkò òjò tí wọ́n á béèrè ọ̀dọ̀ ọlọ́run ni kàrọ́ ọmọ ni ń bẹ fáwọn ẹni ọlọ́run. sẹ́wọ̀n ìgbà náà sọ́ra ti sọ wípé kò sínú bó wa mọ́ ṣùgbọ́n kó àlè wọn bá ṣẹ́rọ̀ òun náà ní àlá ọlọ́run máa fi àlá fi ṣe kàrọ́ ọmọ fún yẹn tí ó tí ó gan kejì báyìí á dẹ̀ ọba àbá sọ gan mo tọ́ gán ní lódìdí yẹn ọlọ́run lè fi sàpọ́nlé fún yẹn téèyàn fún àwọn alùsùn náà ti gbọ́dọ̀ nígbàgbọ́ pé ń bẹ̀ ọkàn ìjà ti pẹ́ ni tọ́ bá ṣẹlẹ̀ sí láàwò tó ń dúró ò dúró tọ́ bá dúró dọ́gba kò sí láìpẹ́ kàrọ́ àwọn ẹni tí ń pàlùjọ́nu àbí ń káàkiri. ya ti kúrò ní karama ó ti di ìhàásí mi ní ìhàásí ṣaitan ìmísí àdó àtọ̀dá àṣetánì inú karama òun lè tọ́ ṣẹlẹ̀ sí alẹ́dẹ̀ àyíndàhùn ilmul kitab ṣé oníkìtì pàtó sọ wípé ni o karama lè tọ́ ṣẹlẹ̀ ńjọ yẹn náà kódà wọn lè kọ ló kága fi dé níbẹ̀ ti yí àwọn àlùjọ nígbà àwọn èèyàn kì í ṣẹgbẹ́ haramu òun náà ni tàwọn ẹni mẹ́ta tí wọ́n kó nù kò tó ń jọ̀gàn báyìí náà ṣé kìíní yẹn dé mọ́ ọ lójijì ẹ̀rí náà ni kò sí ohun tó lè là yín nínú kòtò tẹ́wàá yìí àfòótọ́ mo ti kálukú bá a ṣe kọ́ máa fi bẹ́ lọ́hùn ẹni ó ti rà lásán bí ẹni tó láǹfààní àti ṣàgbèrè tí ò ṣe ẹni tó yẹn lówó iṣẹ́ lọ́dọ̀ rẹ̀ tó dá padà ní pípé tí wọ́n fi padà jáde kàrọ́ọ̀mọ̀ ni kàrọ́ọ̀mọ̀ náà tún lè léyìí tá a fẹ́ sọ yìí ìyẹn sọ híbu jùrẹ́ ìjì tá a fẹ́ sọ ń parí kárọ́ ọmọ ń bẹ́ o ọlọ́run lè fi sàpọ́nlé àwọn ẹni ẹ̀ tí wọ́n bá dúró déédéé ẹ̀rí nínú ọmọ wọn làwọn mẹ́ta àwọn ọmọ Israel apárí tó ni apárí adẹ́tẹ̀ àtàfọ́jú bá wò wọ́n sàn tí wọ́n sì gba tí wọ́n gba nǹkan tó lórí dúkìá àwọn méjì àbí àwọn méjì àwọn fẹ́ẹ̀lì ẹ̀yọ̀ kan ṣe kíni o ó yẹn ná òun náà ní arákùnrin kan náà bá ọmọ Israel tẹ̀hún dábí kó gbogbo àwọn yìí wá ni pé ó rinlẹ̀ sabalawo karamọtul awuliya li alalaka'i hakan níbẹ̀ wọ́n ní arákùnrin kan náà ọmọ Ọ àwọn kan náà àwọn ìsirayẹlì yìí pé òun fẹ́ yá one thousand dinar níjọ́dọ̀ wá fẹ́ yá owó yẹn ẹnì yẹn wá ní ta ni ó jẹ́rìí rẹ̀ ọlọ́run fọlọ́run sọ̀rọ̀ jẹ́rìí tọ́ọ̀ bá dá padà ta ni ó dá padà ọlọ́run rẹ̀ ni à irú èèyàn wá ní ẹ̀sìn kó fún nìyẹn ń ọba wọ́n dá ìlú sì jìnnà síra wọn kojú omi wọn tọ̀ dé lu òdì níbi tó ti yáwó ó dé sí bèbè ọ̀rọ̀ kò ju omi kankan bó ṣe mú pákó kan lẹ́nu ọba gbẹ pákó ọgbẹ kótókótó àdìsí eléyìí wà náà sàhíì dáadáa tó gbádùn ó sì mú owó one thousand dinar oko sínú ẹ ó fi èrúkú pákó yẹn bò ó sì kọ lẹ́tà sí pẹ̀tọ̀ èmi mọ yáwó ń jèlò ọlọ́run ọba ọlọ́run tí mo wí ń jọ́ nìkan bá mú lọ́dọ̀ ẹ̀ èmi mọ yáwó ń jèlò tó béèrè pé ta ni ó jẹ́rìí mọ̀tọ́gbọ́lọ́hún ọ̀nìta ni ó fún ọ sẹ́yìn ìbáròwò sẹ́yìn mọ́ta lẹ́yìn tí ó dùn ó tí wọ́n padà sẹ́n ọlọ́lọ́hún kọ́lọ́hún mówó ìdọ́dọ̀ ẹ̀ ó sì jù sí inú omi pákó bá rìn bí ọkọ̀ ojú omi ń tò tán sì dé parí ọ̀nà ẹnì yẹn tẹ̀ ní kó wá tó kẹ́ kẹ́ni yìí tí wá bóyá ó ti dé etí bèbè odò wọn àwọn ìríra ni òun kẹ́ wo pákó kẹ́kẹ́ pákó yìí má lè wúlò láti fi dáná ńlẹ̀ yóò gbégi báyìí yóò tù one thousand dinar yẹn lọ́ọ́ bá ń bẹ́ àti lẹ́tà arákùnrin bá wò pé wọn ọmọ bóyá owó ti mi àbí ọ̀sọ́nù ọba tún kí ọkọ̀ ojú omi mọ́lẹ̀ ọ̀padà rọ́kọ̀ ojú omi ó kó one thousand míì dání ọba dọ̀hùn ọba tó ní wá ti mú wá. ló ní yẹn fáwọn ó kéré láàrin àwọn sàábí oúnjẹ wà nù nítorí pé máa ń gbàgbọ́ wọn ti lágbára kàràmọ̀ mélòó làwọn máa fẹ́ máa retí lọ́dọ̀ wọn ṣùgbọ́n àní sáláì má rí òun ló fà Abubakar Siddiq radiyallahu ta'ala ni ó fi ìyàwó rẹ̀ tí wọ́n ń pè ní Habibatu bintu Kharija ó filẹ̀ ní aboyún mosùn má mọ̀jọ́ àbí kí ni wọ́n máa wí ló fi jáde láyé ọwọ́ á sọ fún àyìnṣá yìí pé obìnrin lọ́wọ́ àánú rẹ̀ kò sì tí ì sí ọ́ sáńsáǹdì gbà yẹn tẹ̀wọ̀n fáwọn ń parọ́ fún yín nìsí wọ́n ní kẹ́lómi ọ̀rá sóbi ọ̀gbàrà bọ́kùnrin wọ́n ní kẹ́lómi ọ̀rá sọkùnrin ọ̀gbàrà bóbì wọ́n sọ kókù ní bẹ́ẹ̀nù ọ̀mí débi kí wọ́n ń sọ fún ọkọ yìí pé ìyàwó ẹ̀ bímọ ìbókù náà ni ó eléyìí èso kú o àwọn rí ọmọ yìí dáadáa ọmọ ń ké wa wa wa báyọ̀ ní àlókù ni wọ́n pè é tọ́sán fi mí lẹ̀ ọba délé ọmọ náà ń sẹ̀ mí sí kèsì ọ̀sán sáà ń gbà yẹn tí wọ́n fi wò pé mi bì kẹ́kẹ́ abákìrì wo inú rẹ̀ ó ní tóun bá lọ tán nínú àwọn tẹ́ jọ fún ikú ọmọ mẹ́mẹ́ ọmọ yìí mẹ́mẹ́ wọ́n padà sọ ọmọ náà ní ọmọ kùrù tí obìnrin ní olóbìnrin ní bẹ́ẹ̀ nù rẹ̀ òun lérò pé obìnrin ní bẹ́ẹ̀ nínú àwọn tẹ́ jọ fún ikú òun tóun bá lọ tán zenim ó lọ sílẹ̀ iraki láti ọkà àwọn ọmọ ogun mùsùlùmí lọ́bẹ̀ wọ́n lọ jagun. umaru dẹ̀ wà ní Madina ọ̀nà yìí ta fi síra wọn pọ̀ bí ká sọ pé ilẹ̀ sáàmù lọ́hùn lọ́hùn síjẹ́ sí Hijaz ó jìnà oṣù wọn ni wọ́n máa fi rìn jìnnà. níbẹ̀ ni sáré àbúnú zẹ̀ní mi wá umaru ń ṣe kótóbà làwọn jọ ọjọ́ ọba ni yá sáré yá sàbúnú zẹ̀ní máa lo òkè o. ma lò oke o máa lò ókè ó níbi tí ń ṣe kútùbà lọ ọba tó kọ̀ǹtínú kútùbà padà. ẹ̀rí sáré adé gbọ́ lápẹẹrẹ ká níbi sáré àti gbọ́ báyìí wọ́n ti lọ sókè nìyẹn ọlọ́run wá ní kí wọ́n padà borí ogun yẹn gbọ́ wá dé àwọn yìí pé òun gbọ́ òun mọ gbogbo àwọn náà láwọn náà ń gbọ́ àwọn pé kí sáré pẹ̀lú ọ̀rọ̀ táwọn ń kéde sí ìsì ànsẹ̀ tí ń gbà yìí ṣé ipá ni wọ́n flash ẹ̀ pé kìíní ìfẹ́ yíwọ́ ọwọ́ aṣọ fún ọgbọ́n yá máa lọ bí kìíní báyìí ẹ̀ rí. kàrọ́mọ̀ irú ẹ̀ náà lọ́sẹ̀lẹ̀ sí afáwà Usman ọ̀nà Affan wọ́n pè nìkan ní jàjà alẹ́kìfàrí jàjà yìí pọ̀pá tí Usman máa fi ń rọ̀gbọ̀ fún bó ṣe mú nìyẹn ọba da ọ̀dà mọ́tàn ẹ̀rẹ̀ kòkòrò sì padà jẹ́ itan rẹ̀ títan rẹ̀ fi bàjẹ́. ìkan nìyẹn Ali ibn Abi Talib ti ń kọjá lọ́jọ́ kan táwọn tó jẹ́ káwọn ọ̀rọ̀ yìí wá àwọn tí wọ́n bá fẹ́ máa sọ pé irú ẹ̀ ti táwọn ẹni táwọn ẹni tí wọ́n yẹn ọlọ́run nìkan ni wọ́n mọ̀ wọn ò dẹ̀ retí ẹ̀ alẹ́ yìí ń kọjá lọ́jọ́ kan fi kí wọ́n sọ pé bógiri kan ṣe díẹ̀ kọ́sà báàlì ọwọ́ kíní yẹn wá dùn wọ́n rò pé ah kíní yẹn wá gà sí mọ́ wọn ò sì rí nǹkan kẹ́kọ̀ọ́ sí mọ́ inú kàrọ́ mọ̀ àníṣe sọ́lá ń sọ nípa Abu Ishaq Sa'd ibn Abi Waqqas wípé ọlọ́run gbogbo àdúrà tó bá ti fi bẹ̀ ọ́ báyìí ọlọ́run máa dá lóhùn kàrọ́ ọmọ ó dẹ̀ rí bẹ́ẹ̀ nígbà tí ó mọ̀rún fífi ṣe aṣojú ọwọ́ abọ́ sórí mímbàrí nígbà àwọn èèyàn sọ̀rọ̀ yìí pé tóun sábò ọkùnrin kan ṣe dìde nìyẹn pé èyí ṣe dọ́gbandọ́gba èyí tẹ̀lé ọmọ ogun lọ èyí pín nǹkan déédéé ọ́sà gbogbo kìnìún yẹn ah ẹ̀sùn àti wà ńlẹ̀ fóun tẹ́lẹ̀ sanabi ti sọ pé bọ́bí ti ṣe báyìí ọmọ àrí bẹ́ẹ̀ àwọn làwọn àfáàyín àwọn ológun làwọn ti àwọn òpè bákan ẹ̀rí ọba sọ wípé aláhùnmọ̀ ìwọ ọlọ́run nǹkan ẹ̀káàdìbà tọ́ba yìí pé ohun tó wù yẹn kò rí bẹ́ẹ̀ fa àmì ìbáfọ̀rọ̀ ọlọ́run bá ń fọ́ ọ lójú wàá jìlẹ̀ fàtọ̀rọ̀ yóò tètè dolo sí kánmẹ́ wàá tilẹ̀ o sì jẹ́ mi rẹ ogún pẹ̀lú sí wàá rí ti hùlẹ̀ fìtà gbogbo mẹ́rin ló sì bẹ́ẹ̀. ti sàdá àti kádà ọgbà ìkejì ó ti dàgbà ìyẹn sáàdì ọwọ́ aláwọn ọmọ wẹ́wẹ́wẹ́ ọwọ́ ni yàrá ìwọ lọ́wọ́ ọbẹ̀ lẹ́dà iná ilé ibà ní iná sì o mo mà ní àwọn ọmọ kéékèèké o fa àkèrè àníyàn máa ó má jẹ́ ń kú o tí wọ́n fi dàgbà ọba ọba ọwọ́ sí pé yóò jáde láyé báyìí kọ̀ sọ́mọ rẹ̀ tí ò ti fi twenty years tó tó kù. ìkànnìyàn nínú àwọn kàrọ́ọ̀mù ẹni tó jẹ́ lójú ayé Umar ibn al-Khattab radiyallahu ta'ala ni tábà fẹ́ ká a ka ọgọ́rùn jù bẹ́ẹ̀ lọ fún wa ṣùgbọ́n a kàn wí díẹ̀ láàfin mi lójú ayé Umar ọ̀dádá wọn Umar ní àtọ́dà bá ti dá wa báyìí òjíṣẹ́ ọlọ́run lálọ́ ọba pé kó kó bẹ̀ lọ́n ọlọ́run rojo ṣùgbọ́n báyìí ẹja lọ bá ọ̀nkù rẹ̀ Al-Abbas má gbàgbé Abbas yẹn o Abbas yẹn ni wọ́n ti bí. ni wọn ti bí léèrè yìí pé láàrin wa àti ànẹ́bí ah! wọ́n lànẹ́bí làgbà ọkàn ìjà sí pé wọ́n bí èmi ṣáájú rẹ̀ ni wọ́n ti rí hikimọ̀ wọ́n pé ah! ọmọ mi làbá kìíní ni. Ah! lànà bí làgbà ṣùgbọ́n wọ́n bí mi ṣáájú ẹ̀. ìgbà tá wà láyé òun là á máa ń á dẹ̀ bẹ lọ́wọ́n ọlọ́wọ́n ọ̀rọ̀ jù báyìí àti wàá lọ bá ń kú rẹ̀ báyìí ní Abbas ẹ̀rí òun náà sì bẹ lọ́wọ́n ọlọ́wọ́n sì rọ̀jò kàrámẹ̀ ẹ̀rí pé àwọn tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sí ń lo àyín náà kéré tí wọ́n bá dákọ̀ bẹ́ẹ̀ àbá àwọn dákọ̀ pẹ̀lú àwọn nǹkan míì tí wọ́n bá fi ń ròyìn wọn àwọn ìdáyé gbà ni wọ́n nígbà tó dáadáa bóyá àwọn ọmọ Musa lè mọ̀ gbà yẹn wọ́n ní wọ́n wọ́ wọ́n lọ kírun gba wọn sì fi dé òjò rọ kànìyàn wọn ní Khalid bin O radiyallahu ta'ala anhu nínú àwọn sàhábà wọn ní arákùnrin kan wá gbé agbè ọtí ó wá àwọn èèmù tí Khalid wa sọ pé Allahumma ja'alhu bá ń sọ tí ó ṣe àgbọ̀ tiwa fún wa ọlọ́run bá ń sọ doyin bó ṣe nìyẹn. torí pé ìyẹn ò tiẹ̀ sí ìtún kankan ní ìdáhùn àfa yẹn sọ fáwọn ọ̀sẹ̀. Salman Al-Farisi tọ́jẹ́ akú àbí Darda wọ́n ní ọ̀rẹ́ rẹ̀ kan fẹ́ jáde láyé ìgbà tó wá dọ́dọ̀ rẹ̀ ọba abísí ń rí ìnira lórí wọn fẹ́ kú ọwọ́ àgbẹ̀ pé yá mọ́lákàlì mọ́ọ̀tì mo pè wọ́n mọ̀lẹ́kà kú yé ẹni kó rí báyìí wọ́n ní ẹ̀rù fòkò ákì ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ arákùnrin ni, wọ́n ní mọ̀lẹ́kà kú ó dẹ̀ dá lóhùn ní ẹ̀gbẹ́ kan lára alẹ́ yẹn wípé inni bikulli mu'minin rafiq gbogbo ẹni ọba jó nígbàgbọ́ òdodo yìí máa ń ṣe pẹ̀lẹ́ pẹ̀lú wọn ìkànnìyàn Umran ibn Husayn radiyallahu ta'ala nínú àwọn sàhábà ẹ̀rí èyí tá a sọ pé àgbà ni òun kẹ lóhùn dídì gbọ́ pé àwọn mọ̀lẹ́kà á máa sálámọ̀ sóhun báyìí tóun fi padà sí káyù káyù òun ni ìfinẹ́jọ́ egbò bẹ́ẹ̀ náà ni àfáwà Anas wọn nígbà tó ń wá padà sí káyù yẹn padà sẹ́ wọ́n tún sálámọ̀ sí wọn padà ó gba àwọn kìnìún pátá rìn ilẹ̀ dáadáa o àfáwà Anas ọ̀dádá lásìkò tiẹ̀ náà wọ́n lọ bá ipe kọ́ bẹ́ẹ̀ lọ́hùn òun náà kírun òjò sírọ̀ ẹ̀ òyà ńlá wa Aisha radiyallahu anha a máa gbọ́ ìṣẹ̀lẹ̀ kan ń dùn bí tiwọn ìṣẹ̀lẹ̀ wọn kan àtúnlẹ̀ germany tí wọ́n lọ ṣẹlẹ̀ tí àwa gbé ràkúnmí wọn jáde wọ́n ní ẹni tó wá gún ràkúnmí yẹn ẹnìkan gún ràkúnmí yẹn ìyẹn ó gún ràkúnmí wọn wọ́n ní àwọn àìsàn wa sọ wípé Allahumma àtìkì sí tọrọ hù ọlọ́run bá ń fa gàgá rẹ̀ yá tún wọ́n ní arákùnrin yẹn lóòótọ́ wọ́n padà lò ó láwọn àyè kan tó ṣe adarí ńbẹ́ o bó kan wọ́n lọ́wọ́ jáde lóru olóhùn lọ́ọ̀tọ̀ yóò tọ̀ báyìí bẹ́sẹ̀ rẹ̀ ti yọ lóbi òkúta kan nìyẹn yóò kú báyìí òwò ọmọlúwàbí lọ́wọ́ gbogbo àwọn eléyìí kàrọ̀ ọmọ sí wá ní ọmọ àwọn èèyàn rí lórí ọmọ sallallahu alayhi wa ala nabiyyina wa sahibu Jurayj ìkejì ní ọba arákùnrin kan ni tó jẹ́ olùjọsìn tí máa ń yẹ̀bá fún jọsìn yẹn ni pé ó kò láàrin àwọn èèyàn ó wá lọ onu náà ń pè Eri. rọ́ọ̀hìbù ẹ̀rí ìṣesí yẹn tí wọ́n padà ṣẹlẹ̀ kì í ṣẹlẹ̀ ọ́ ẹ̀kọ́ àna sahih muslim wípé yóò padà sele tó ṣe pe, ìwọ́n tó máa lóore jù nínú dúkìá ọmọnìyàn mùsùlùmí òun náà ni àgùntàn tí yẹn ń dájẹ́ lẹ́bàá òkè tó yẹ pé mùsùlùmí ó máa dájẹ́ lẹ́bàá òkè ẹni tí wàá ń dájẹ́ yẹ̀fírú lo ó ń gbé ẹ̀sìn rẹ̀ sá fún kíni o fún wàhálà yóò padà ṣẹlẹ̀ kì í ṣẹlẹ̀ àbẹ́sì kẹ̀sì yẹ nígbà tó bá di wípé àgbádùn láwùjọ àrímújó yọ níbi ẹ̀sìn tá a bá ní ká wà pẹ̀lú wọn àwọn títí wọn ti bàjẹ́ àtúnkó báyìí ìgbà yẹn là nẹ́bì sọ nìyẹn máa sá lọ sínú igbó èdè ìtàsíkò téèyàn máa lọ sí kìlómítà fáìfù báyìí gbà yẹn ìyẹn máa lọ sínú igbó ìyẹn máa lọ dáko yọ máa gbin bíi tòmátò ata ẹ̀fọ́ abẹ́tíkẹ́tì ìyẹn máa sin ewúrẹ́ níbẹ̀ tòun ti dé àlàyé táwọn àbá tún ṣe lórí hadith yẹn ni pé tọ́ba tún ti wá di àsìkò orun ọ̀rẹ́ yẹn á tún ṣe kí ni o èèyàn tún wá sí gbòòrò èèyàn wá kírun ọ̀rẹ́ yẹn ó ṣe tó àtìfẹ́ kò láàrin yín o àbá tún ti kírun tí a máa sọ fún wọn bẹ́ẹ̀ ṣe àfẹ́ kó láàrin gbọ́ngbà tẹ a àti ẹ̀wí fún yín tẹ̀bá tẹ̀ gbọ́ agbọ́n ṣùgbọ́n tó fẹ́ kó bá wa ẹ̀pa kìíní yìí sí o yóò tún máa kíjú wọn nígboro. nígbà tó bá di wípé tó o bá bá wọn ṣe ìwọ gan náà ọwà rẹ tù nígbà yẹn ni ẹ rí jùrẹ́ ìjù yìí ọjẹ́ arákùnrin kan tó jẹ́ ni tí ń lọ ọjọ́sìn fi sọ ọmọ àtìhì sọ́mà yẹn àyè kan ni tó ga tàbí ká pè é ní orí òkè. orí òkè sọ ìpẹ́ ní tí ń jọ́ sí máa ń lọ dá wa ń bẹ́ẹ̀ ẹ̀ rí ọ̀yà. wọ́n ní bẹ́ẹ̀ dẹ́ ni o adara ìjẹ kan bẹ tí ń dara fún mi jẹ tó bá lọ tó bá bọ̀ ibi tá a fà ti ń jọ́sìn yẹn ní máa ń fàdàgbà rọ̀ sí. ọ̀yà. wàkánẹ̀ tìmọ̀ àtúnmọ̀ àtúnmọ̀ àlè kọ́ ìyá bàkítẹ́lẹ̀ kò فأتت أمه يوما فقالت يا جريج وهو يصلي فقال في نفسي وهو يصلي أمي وصلاتي فرأى أن ينكر صلاته ثم صرخت به ثانية فقال في نفسي أمي وصلاتي فرأى أن ينكر صلاته ثم صرخت به ثالثة فقال أمي وصلاتي فرأى أن ينكر صلاته فلما لم يجدها قالت آه. wọ́n ní obìnrin kan ẹ má gbàgbé a ní ada màálù jẹ kan bẹ tó ṣe pé tó bá lọ tó bá bọ̀ níbi tá a fà á ti ń jọ́sìn ní ọ́fà dàgbárọ̀ sí obìnrin kan wá wà nílùú yẹn tó ṣe pé tàtẹ́lifù ìlà rọ́ọ̀ì rọ́ọ̀ì ń bá ń ṣe pálapàla wọ́n jọ ń ṣe pálapàla adánájẹ yẹn wọ́n jọ ń ṣe pálapàla wọ́n jọ ń wù àgbèrè sótìyé fa àṣà ti ó mú òhùn yahoo mọ̀ ìyá àjùrẹ́jù wa banjọ́ kan ọ wá sọ pé ìyá àjùrẹ́jù ìwọ àjùrẹ́jù ọmọ òun àjùrẹ́jù sì ń kírun ọ wá sọ sẹ́mi rẹ̀ nígbà tí ń kírun pé ó mi wọ́n sọ̀lá ìyá mi ní ń pè mí yìí èmi náà ní sì tún kírun ní ń nínú gbogbo ẹ̀ ṣé kí n dá olóhùn ní lọ àjùrẹ́jù wa rí sí kọ́ máa yẹn lọ àyè sọmọsọrọ kọtù bíi sàníyà ìyá yẹn bá tún pariwo lẹ́ẹ̀kejì pé ìyá jùlọ yẹn jù ó tún sọ lẹ́mìí rẹ̀ pé ó mi wọ́n sọ láàtì ìyá mi ní ń pè mí yìí o irun náà ni mò ń sìn kí yìí èwo ni kí n máa ṣe lọ́nbẹ̀ sí kí n máa bárun làbí kí n dáyọ lóhùn ọwọ́ arísí kọ́gbọ́lá fúnrun ìyá tún ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹta pé ìrẹ́ jùlọ yẹn pariwo ẹ̀ ọba tún ní ìyá mi àti irun mi èwo ni ń ṣe nú méjèèjì ṣé kí n máa kírun lọ ni àbí kí n lọ dáyà lóhùn ọ̀sà rí i pé kóhùn gbọ́lá fúnrun fọlámà lámì yóò jẹ fà á nígbà tí ọ̀ wá dáyà yìí lóhùn náà. la amataka súnmọ̀ ń sọ̀rọ̀ tọ̀ ìgbà tí ọ̀ wá dáyà lóhùn gẹ́gẹ́ bá a sọ fún wa lẹ́ẹ̀kan yìí pé da'watul walidi ala waladi tó ń bí bá ṣépè lọ́mọ ẹ̀ á mú tẹ́kí gẹ́gẹ́ bó ti kọ́ tó bá ṣàdúrà fún yọ ọla ni kò ní lè yapa ẹ̀. ìgbà tí ọmọ yóò wá dáyà rẹ̀ lóhùn yẹn jùlọ èjì kò dáyà ẹ̀ lóhùn ni a wá sọ fún un pé lẹ́ àmọ́ lọ yà á jùlọ èjì ọlọ́run ò ní pàwọ jùlọ èjì yìí ìwà ni tó àwọn ọ padà rí fìtínà àwọn tó máa ń sọ̀rọ̀ fún àti gbàtí yà fún lépo yẹn dán ìyá bá yípo. ọ̀yà. فضربوا صومعته بالسقوط حتى وقعت فجعلوا يده إلى عنقه ثم به بي فرآهن فتبسم وهن ينظرن إليه آه wọ́n ní fàótì alimalik bẹ́tẹ́lí kalimar àti obìnrin tí adarinjẹ ń bá fi pálapàla yẹn wọ́n wá mú obìnrin yẹn lọ sọ́dọ̀ ọba tóbìnrin náà dẹ̀ ti ṣe kí ni o tó ti bímọ fọkọ́ọ̀là mímọ̀ ọba wa béèrè yìí pé tá ń lọ́mọ obìnrin ni mí ń jùrẹ́ yìí jùrẹ́ yìí ló ti ṣe ọmọ yìí òun ni bàbá ọmọ à ọba ní àbọ̀ ọmọ tó wí ni àtọ́ ibùsọ̀ ọmọ àti ṣé àbá àti lọ dájọ́ sí lórí òkè nìyẹn kọ́ọ̀lá sí náà obìnrin yẹn níbẹ̀ ẹ̀rí wọn ni àpárọ̀ ọmọ ni tó kò ní lójú ẹ̀rí kọ́ọ̀lá dìmú bọ́ba ti pàṣẹ nìyẹn pé ìdímù sọ máa ṣàkó ẹ lọ owó lè jọsìn tó lóhun tí ń ṣe jọsìn wàá tó ní ibi ẹ máa bá máa fa onísìnà yẹn bọ wọn bá wo ilé ìjọsìn rẹ bílí fún oṣù pẹ̀lú àké ata wákà sílé fi wó fọjá àlù yẹdàhó ilà ọ̀nù kìhì bí hábìlì wọn bá sọ àfa lọ́rùn subhanallah wọn kò kù so ọwọ́ rẹ̀ mọ́rùn tó máa ń tó wọn bá máa fa lọ famurra bihi alal mumisat ọ̀rọ̀ ahun ẹ̀rí wọn ni wọn gbà àfa àkọjá lọ́dọ̀ àwọn aṣẹ́wó yòókù náà tí wọ́n jọ rẹ̀ tì í nì àfa wa rí wọn báyìí fọ̀tà bá sàmù àfa rẹ̀ rìn músẹ́ wàhùn náà yẹn tó náà ilé yìí fi ná ẹ́ wọ́n sì ń wó báyìí láàrin àwọn èèyàn ọ̀yà. wàkọ́lá ni máa tẹ̀sí ọ̀hún ààbò kọ́lá máa tẹ̀sí ọ̀hún kọ́lá tẹ̀sí ọ̀hún àníyàn wọlé قال أنت تزعمين قالت نعم قال أين هذا الطبيب؟ قالوا ها هو ذا في حجرها فأقبل عليه فقال من أبوك قال راعي البقر طب alimọliku ńgbà wọn máa fa àdébẹ mọ kí wọn so lọ́wọ́ márùn ni ńgbà wọn máa fa àdébẹ lọ́dọ̀ ọba ọba wa ni mọtẹsán hàn dèhì ha mọtẹsán wọ́n ní kí lè léyìí sọ́kọ́ ṣẹlẹ̀ náà ọba ń béèrè pé kí lóbìnrin yìí sọ́kọ́ ṣẹlẹ̀ wọ́n ní ohun tí ń sọ ni wípé wípé ọmọ ọmọ tóun bí mínká ìwọ lọ fẹ́hùn lóyún tóun fi ọmọ yìí bí ẹ̀rí wọ́n làbá wa sọ fún un pé àǹtí tẹ̀sí ọ̀mí ó sì lérò pé mi ni àṣẹwò ni náà ẹ̀rí kọ́ lágbára. ọ pé irú àyè yìí ọlọ́run ló kún sí ọlá yẹn ló kún báyìí àfa yìí ni ọ̀dà àfa haza ọ̀dà àyìn náà hádà sọ́kì ọmọ kékeré tó bí hádà fi hijira àwọn ọlọ́run náà ló gbé sígbà yà yìí fàákùbẹ̀lẹ̀ àlẹ́ ọba gbọ́mọ yẹn wá ọba bí ọmọ yìí pé ó kọjú dọmọ àkùbẹ̀lẹ̀ àlẹ́ ọkọjú dọmọ ni tá bàbá rẹ̀. irú bí ìyá wa mọ́ríàmù ti sọ fún yín sáǹdé ẹ̀rì kò jọra gẹ́lẹ́ ìgbà tí wọ́n sọ wípé àà ah, àà ah, ah, bàbá rẹ̀ ṣe múra sọ́yìn èyí sí èèyàn kéèyàn ìyá rẹ̀ kẹ́ mọ́ gánà tí òun mú kí màrí ìyá ìyá rẹ̀ òde sì ṣàṣẹ́wó ewu alára tó dáì máa ṣàrọ̀ sí ilé yìí ọba tó kà sọmọ yẹn àwọn gbogbo akẹ́fẹ́ nìkan lè mú bó la ṣe máa bá sọ̀rọ̀ ọmọ tí ń bẹ lórí ìtẹ́ abẹ́ wa wo bí ọmọ ìdí ọmọ yà mú fi ń lọ wá lórí yìí. ọtọ́ di pọ́ ọmọ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ pé inni abdullahi atani alikitab wa ja'alani nabiyya ẹ̀rọ ọlọ́run ni mí atani alikitab ọlọ́run fún mi ń tẹ́lá rí wa ja'alani nabiyya ó sì ṣe mí lànàbí wa ja'alani mubarakan aynama kuntu ó dẹ̀ ṣe mí lẹ́nu ìbùkún bí yóò ọjà tó sàtọ́lẹ̀ fún mi kí n máa ṣe kí ni ó pa mí láṣẹ kí n kírun kí n yọ zàká mọ ọdún tó hàyè àti mo bá ti wà láyé ọba rán kí n tún jẹ́ ni dáadáa ẹ́ ìwà àlídàsí kí n jẹ́ ni dáadáa sí ìyá mi mo rò pé nìkan lónìí kọ̀ọ̀sán ní bàbá ọ̀làmì ẹ̀jẹ̀ àti nìkan jàbáárọ̀ ẹ́ òṣìṣẹ́ mi ní ajẹ olórí burúkú èèyàn ẹ̀rí bẹ́ẹ̀ náà wọ́n á bí ọmọ yẹn ń jọ yẹn ń gbọ́ ọkọ̀ jídọ́mọ́ wípé mọ́ni abud ta ni bàbá àwọn ọmọ yìí ọmọ àfẹ́wò jọ ni wọ́n ni ah, ọlẹ́ni tí ń da màálù yẹn ni ọmọ kékeré. anẹ́jọ́rù sọ ma atọ́sí mi ní dáàbí mi dáàbí kọ́lá láà kọ́lá mi tẹ́tọ́ kọ́lá láà kọ́lá fọ́nà ẹ̀jẹ̀ àlùwà kọ́lá ojú wa kàmọ́ kàmẹ́ kọ́ ọmọ lẹ́yìn tàbá sọ́mtà. قال أمر عرفته أدركتني أدركتني نعم أدركتني دعوة أمي ثم أخبرهم الله أكبر gbogbo àwa tá a dùn yá wa nínú ẹja lọdún ọnú ọ ẹrí alimọlìkù wa sọ ńgbà tákìrí padà tún wípé adarin jẹ lọlọmọ ọba wa ní tó ṣe ilé rẹ yẹn ṣé kábọ fi góòlù kọ báyìí àfààní rán ṣé ká lo silver táàbà lo wúrà ṣé ká lo fàdákà àfa ló wọn fẹ́ kí ló wá fẹ́ ká fi kọ ẹja padà sí bó ti wà àmọ̀ ọ̀jẹ̀ lóyún náà mọ̀ fẹ́ tó ààrẹ ọlọ́run rẹ́rìn lẹ́ẹ̀kan ó ní bẹ́ẹ̀ ni ọlọ́run rẹ́rìn ẹ má jáwé pa sọ́nù hadith yẹn yìí pé ìgbà wọn fi so àfa tí wọn sọwọ́ rẹ̀ mọ́rùn rẹ̀ tí wọ́n mú lọ múra bíhi alẹ́lùmú àdúrà tí yá nìsí wọ́n mú kọjá níwájú àwọn aṣẹ́wó báyìí tó sì rí wọn báyìí ọwọ́ arẹ́rìn ọba wa ń béèrè wípé fọwọ́lẹ́rì tábàsám kí ló fẹ̀rín ẹ̀kan bẹ́ẹ̀ ni alámọ̀rí kan tí mo màmọ́ dájú rẹ̀ kí ló alámọ̀rí náà adọ̀rọ̀ ní dá àwa tó mi èpè ìyá mi lọ́jà mi súnmọ́ àtàrọ̀ ọwọ́ fún wọn nírò tẹ̀yẹ́ pé lọ́wọ́ ìyá mi mo bá ní sẹ àyìnkì ń dá lóhùn ni àbírùn lẹ́ẹ̀kẹ́ni lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta ìyá ni wàá ṣe pé pé òun ọgbọ́dọ̀ tí wọ́n fi gan ni àwọn aṣẹ́wó báyìí ṣèbá aṣẹ́wó lòun ọ̀fẹ́ rí lòun fi sá lórí òkè aṣẹ́wó tó wá pọ̀ ọlọ́run àwọn òfin déédéé bí àti wí kẹ́lẹ́ ó sì padà rí bẹ́ẹ̀ wọ́n gbé èyí lórí tí wọ́n sẹ́ ní ètè lọ́ọ́ fi dáadáa parẹ́ o má lè rò ó lè rí bẹ́ẹ̀ o àwọn ń ṣe bẹ́ẹ̀ fún wọ́n yà àìdáàsì lè yẹn ń ṣe ètè lọ́ọ́ fi dáadáa parẹ́ ẹn kó wàánu hadith mu'adhu yìí pé wà khaliq wà á ti bẹ̀yẹn sẹ́yìn àti hasana tẹ́kùtù ha lọ́ọ́ fi dáadáa tẹ̀lá ìdá dáadáa ẹ máa fa ìdá rẹ ẹ̀rí tabaníkà wo àgbọ́yé nu hadith yìí kó lọ́jọ́ yìí ọlọ́tí síbẹ̀ yẹn náà àwọn kọ́nẹ́ ti tóbi ìṣe dáadáa sí àti bàbá àti ìrìnlẹ̀ ìwọ̀ ọ̀yá gangan àti pé tí a bá ṣàdúrà àbí pé yóò mú yàn tẹ́kí. lẹ́yìn náà ni wípé hadith yìí tún jẹ́ oyé wa wípé àwọn ẹni ọlọ́wọ̀n ọba ń bẹ wọ́n sì máa ń ní kàrọ́ ọmọ ká má takò nítorí àwọn onísúfí tí wọ́n pọ̀ ń gbòòrò tọ̀yẹ̀ pé ọjẹ́ saharatu ẹ̀ ọ̀pẹ pípọ̀ nu wọn aktaruhum saharatu ọ̀pẹ ìdánilẹ́pípọ̀ wọn ìkan ṣáájú òdẹ kan ìkan ṣáájú òdẹ kan bóyá èèyàn lè ń sun jẹ ni bí ń bá bí ń fi yẹn gún sẹ bí ń ṣe kinní kan ni kó kinní kan kan máa ṣẹlẹ̀ kan ní à ah, ó dà ń jọ ní ọba sì sọ pé kinní báyìí orí báyìí lọ́ba sì rí báyìí a gbọ́dọ̀ torí tiwọn ká sọ pé kò sí kàrọ́ọ̀mà tọ́lá àwọn ọmọ tẹ̀sí làwọn ní òsì alùsùn lẹ gbọ́dọ̀ gbà pé kàrọ́ọ̀mà ń bẹ ọlọ́run sọ pé àlà sípayà fún wọn ha nípa àwọn tí wọn á fèsì wọn ò sì ní banújẹ́ nípa wọn fẹ́ẹ́ filẹ̀ àwọn owó ni o alladhina amanu òun làwọn ẹni tán nígbàgbọ́ wa kanu yattaqun tọ́dẹ̀ tún báyà lahumul bushra fil hayati dunya wa fil akhirah ẹ̀rí àyà yìí ọ̀sẹ́nìkan tó béèrè ìtumọ̀ rẹ̀ lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run àyà lahumul bushra fil hayati dunya wa fil akhirah àfi afáwọn Abu Darda lọ́dí aláwọ̀ tààlà ni ó ní òun fẹ́ mọ̀ túmọ̀ láhùn ẹlẹ́bùsùlọ̀ fìlẹ̀ hayá ti dúníyà wọn fìlẹ̀ àṣírà ẹ̀rí àdéhùn sáláwá wí ń jọ yẹn pé áà ah, ah, ya Abu Darda láti àyà yìí ti sọ̀kalẹ̀ ó ti pẹ́ méjì díẹ̀ náà ìrìn kẹ́nìkan bí mi pé kí ni ìtumọ̀ rẹ̀ jùwọ̀ yìí náà lọ àlùbùsùrọ̀ yẹn òun náà ní àlá àládáadáa ọlọ́run máa ń fún àwọn ẹni rẹ̀ rí kì í ṣe pẹ̀lú àjò ẹni pé ntẹnumọ́rọ̀ àjò ó lè jẹ́ bí kẹsàn-án ti tìláwá ọ̀bẹ kẹsàn-án ti nàwáfíl ọ̀bẹ kẹsàn-án ti sọ́dákọ́ wọ̀sílátì rọ́hìm ìmọ̀ àdáwọn lẹ́bí pẹ̀lú máa ṣe dáadáa ìdúnrímọ́ súnà nítorí pé kò sí ìjà níbi ìmọ̀ ohun tó kù náà ni bí yẹn bá sì súnmọ́ lọ́wọ́ ọba tó náà làlá fi máa ń dùn ọ̀rọ̀ bá rìn yẹn ti yé ẹ̀rí agbọ́dọ̀ gbà pé karamọ́ ti ń bẹ fáwọn ẹni rẹ̀ ìlànà àwọn àrùsùn nàní yàtọ̀ sáwọn ọ̀rọ̀ ìtàsílà ìkẹta òun ni pé wọ́n fẹ́ ká sàlùwàlá fúnrun tó bá yẹ fẹ́ sàdúrà nǹkan tó pàtàkì fẹ́ sàlùwàlá lè sọlá àtàrí ń dàtọ̀ á àti pé àlùwàlá yìí ọjẹ́ nǹkan tá a mọ̀ nínú ìlànà àwọn ẹni tó ti ṣáájú o ṣáájú àwọn ọmọ ọkọ̀bílánì ọ wà nínú ìṣẹ̀rí àtò ṣáájú wa wọ́n dẹ̀rin lẹ́nu hadith ìpè ọ wà ń bẹ̀ pé ọ̀tàwátọ́ á wọ̀sọ̀lẹ̀ fáwọn ẹni tó ṣáájú wa ìpè àwọn náà máa ń ṣàlùwàlá wọ́n sì máa ń kírun tọ́ mọ́sálà tẹ́tọ̀ bí bá pè wá sí ádáhùn tá a máa ń kírun lọ́wọ́ ẹni sheikh náà ibn Taymiyyah rahimahullah nígbà àwọn débi ìtumọ̀ àdéhùn wọn tó bá jẹ́ nẹ́fìlà ẹ lè dáhùn wọn tó bá jọ́nà èèyàn kéèyàn má ṣe kíni o kéèyàn má dáhùn ọ̀rọ̀ kejì òun lọ́rọ̀ wọ́ládùn sínà ẹ̀rì pọ́mọdé òní yéègì lọ́mọ adarẹ́jẹ yìí sọ àfáàdé sọ pé mọ́ní abuk ọ́fíìsì ọmọ yẹn dẹ̀ dáhùn pé rọ́ọ̀yìn wọ́n níbẹ̀ yẹn ajá sí pọ́mọ sínà ńkọ́ alẹ́ fi ti bàbẹ́ tí ti gbà fóun náà lòun lọ́mọ ká máa pè é lé ẹ̀kọ́ rẹ̀ náà ṣùgbọ́n hadithi tó sì lágbára náà sì tún wà ńlẹ̀ lórí wípé alwalad al-firash balẹ̀ ahir al-hajar ọmọdé yẹn ọba tí tó ti pé ọmọ àgbèrè ni ìyá tó bí náà ní ká fi pè gbẹ́ni tó ṣàgbèrè yẹn ká hẹ́nà rẹ̀ fún ká má fi pè aláfíláfin bẹ́ẹ̀ náà ìyẹn jẹ́ ìyá rẹ̀ ní nímọ̀ táwọn afáǹsẹ̀ kínní o wọ́n ń lò láàrin ara wọn ìyẹn ìyẹn ìtìláàfù bẹ́ẹ̀ náà lọ́lẹ́mọ̀ tó ti yẹn ń sìn àwọn sọ wípé lópin ìgbà tí rọ́yìn ẹ ti lè sọ fún ọmọ pínlẹ̀ tí yẹn pé mọ́ ní abóòkì gẹ́gẹ́ bí ibùdó tèmi ṣe sọ rahimahullah ta'ala ajásí wípé wàládùn zina yulhaqu bí abiyihi alilọ́bi ti bàbẹ́ ẹ fáwọn náà ti mọ̀ fáwọn náà làwọn kúkú jọ dán ìdákùdà táwọn ṣe kíni ọ táwọn dánwò yẹn ẹ jẹ́ ká ka àdìsẹ́ ẹ̀yọ̀kan yìí káwá dùn. حدثنا أبو الوليد هشام بن أبو مالك قال حدثنا حكيم بن عمار قال حدثني أبي كثير السحيمي قال سمعت أبا هريرة يقول ما سمع بي أحد يهودي ولا نصراني إلا أحبني إن أمي كنت أريدها على الإسلام فتأبى فقلت لها فأبت فأتيت النبي صلى الله عليه وسلم فقلت ادعوا الله لها فدعا فأتيتها وقد أجافت علي الباب فقالت يا أبا هريرة إني أسلمت فأخبرت النبي صلى الله عليه وسلم فقلت ادعوا الله لي ولأمي فقال اللهم عبدك عبدك أبو هريرة نعم وأمه أحبهما إلى النار. أحبهما إلى النار. Àdìsí tí Adùn bẹ̀rẹ̀ nìyí eléyìí fẹ́ sọ pé ardul islam ká fi islam lọ ìyá tó bá jẹ́ kọrin yó gbogbo àwa tí àwa jẹ́ kọrin yó ẹ má jà á dákẹ́ ìgbà tó bá sọ ọ́ dìbínú adọ́gbọ́n dákẹ́ díẹ̀ tọ́ba tún ṣe sàkínyẹn tó wí pé màámi ẹ kírun ẹ kírun tọ́ba tún ti sọ́ dìbínú èèyàn tún sa èèyàn dákẹ́ àgbọ̀rọ̀ máa wò wọ́n rìn ọ́ torí tí wọ́n bẹ kú lórí bẹ́ẹ̀ a gbọ́dọ̀ ṣàdúrà fún wọn o tó sì wàá da aládùúrú dáadáa táwọn ìyá yìí ṣe fún wa wọ́n ti fi ń gbà wọ́n bá lọ tán ọyẹ ká ṣàdúrà fún wa ní ṣàdúrà fún wọn ọlọ́run kò ṣe sùúrù àwọn àfáà wa ń torí wọn jẹ níjọ́ kí àwa ń jòkó kan àkọsí àfáà Yusuf ń kalẹ̀ wọ́n bá ń ròyìn bàbá kan pé bàbá ní o wípé bọ́gìbọ̀pẹ̀ ní o mú ṣe dáadáa púpọ̀ jù fáwọn torí bẹ́ẹ̀ ẹ̀yin àfáà ẹ bá wọn ṣe àdúrà rẹ̀ lọ́kùnkúndùn báyìí wọ́n bá sì kí àdúrà táwí yìí mọ́lẹ̀ ń tó tọ́ kódà wọ́n ń ṣàdúrà títí pé kọ́lọ́run ò fi wà lẹ́jẹ̀ náà. ká sẹ́rí Islam yẹn ni pé ká fi lọ ìyá tó bá jẹ́ kọrin yó ká má dákẹ́ gba àwa tí àwọn òbí ò tí ì kírun ká má wò wọ́n rẹ̀. Abul Walid ó sọ fún wa pé Hisham bin Abdul Malik ó ní Kirima bin Ammar ó sọ pé ó bóun sọ̀rọ̀ Abu Husayr as ó ní mo gbọ́ Abu Hurairah yaqul ó ní ń sọ báyìí pé mọ̀ sẹ́mi àbí ahadun ọlábùrẹ́ ra ń sọ bẹ́ẹ̀ wípé ẹnìkan ò ní gbọ́ nípa mi ọjẹ́ kọrin yóò ní o àbí ọjẹ́ jù ní o ọjẹ́ kọrin yóò ní o ìlà àhàbàní àfikún nífẹ̀ẹ́ mi ah, ọ̀rọ̀ yóò sì yẹ rárá Abu Hurairah ló ní sọ̀rọ̀ yìí ipe ẹnìkan ò ní gbọ́ nípa èmi Abu Hurairah ọjọ́ júù ni o àwọn tí wọ́n pèrè àwọn ọlọ́mọlẹ́yìn Musa aleyhi salam abọ́jẹ́ kan rí yóò ni o tí wọ́n pèrè àwọn ọlọ́mọlẹ́yìn Àyínsá tí wọ́n ti tẹ̀lé wọn dáadáa àyàfi kó ṣe kí ni o kó nífẹ̀ẹ́ mi ó ní kí ló fa léyìí tó ń fi jogún fẹ́ yìí àwọn èèyàn dẹ́kẹ̀rí tí wọ́n máa sọ̀sọ́kúsọ̀ ń pa Abu Hurairah kò ju àwọn al-mustashriquna lọ orientalist àwọn ni wọn a máa sọsọkúsọ nípa ẹ wọn lè sọ wípé àà ah, ah, níbo làbúrò rẹ máa sábò bá kiri níbo lọ́wọ́ àti ọmọọrù ẹ wàá wò sí àdìsí tọ́gbà wọn lọ́wọ́ máa wà ń kòkè nínú àdìsí àwọn ìyá dẹ̀ ti fèsì sí ó ní àwọn ọmọ ọ̀yọ́ òun wọ́n ti lọ ọjà wọ́n ti lọ bí òwe wọn òun wọ̀ pẹ̀lú ànẹ́bí ó tún lóun tún káàdì sí ju ìyàwó àyìnṣá lọ níbi tí ìyàwó àyìnṣá tó wọn bá ti ń tún ara sí fún jìṣẹ́ ọlọ́run gẹ́gẹ́ bí ojúṣe tó yẹ kóbìnrin mọ̀ sí ọmọ ara tún fọkọ bí táwọn ti ń tún ara ṣe lọ́wọ́ fani sọ̀sẹ́lá ọlọ́ọ̀lọ́mọ kéwú tóun ti ké kò sí nǹkan tí ń síhun lọ́wọ́ tóun òfin ní ráyè kéwú gbà mí ju kóun lọ́ọ́ jẹun àbí kóun lọ́ọ́ yàgbẹ́ lọ. àbò oorun lọ́ba tán gbogbo yòókù báyìí kéwú yìí náà kódà ó tún ṣẹlẹ̀ débi wípé tọ́ọ̀rẹ́ bá ti kàdíìsì fún báyọ̀ yẹn mo ti gbàgbé òjíṣẹ́ ọlọ́run òjíṣẹ́ ọlọ́run bá tún fi ọba tó fi ọba tó sàdúrà fún ibi ọya máa sọ wá táwọn máa sọ wá báyìí wọ́n sì kó aṣọ yẹn ó kó jọ ọba gbélé lọ́wọ́ aṣọ rẹ̀ kan náà ni o ó kó lẹ́nu jọ báyìí ọba gbélé lọ́wọ́ ò ní gbàgbé mọ́ ò sì gbàgbé láti gbà ní. ẹ wá wò sí hadithi tán ha báfa àti ọba lóhun ó ti bẹ́ẹ̀ ní ìsìn ó di kíni o ó di sáhírù nínú sàhárọ́tì nìyí ìyẹn yanni alùbáríkà òjíṣẹ́ ọlọ́run ọba tí àbúrò rẹ̀ àtúnjẹ ń jọ yẹn ni ẹ̀kọ́ wa gbàgbé mọ́ láti jọ yẹn ẹ̀rí wọ́n ní kò sí ju òní gbọ́n pa mi kọrin yóò ní gbọ́n pa mi àti kò nífẹ̀ẹ́ mi mọ láwọn tí wọ́n yẹn nífẹ̀ẹ́ rẹ̀ wọn náà làwọn yìí dáwé ní àwọn àwí ìkúwì láti lè fi dá ẹ̀mí mùsùlùmí rò ìgbà èmi náà wò bẹ́ẹ̀ náà ń tó tọ́ sọ yẹ kọ́ máa ti ti jàmbá kiri lọ ni ọ̀rọ̀ sì nìyí o àwọn ìlànà ìwọ̀n tó fà á tí gbogbo wọn fi ń nífẹ̀ẹ́ òun ni pé ó ní ìyá mi kótó islam fọṣáàbà ní máa islam rọ ní fi lọ ìyá mi lọ́pọ̀lọpọ̀ gbà fọṣáàbà ìyá mi ọkọ̀ jálẹ̀ yóò lóun ò ṣe. fọkúntùláhà mo wá tún sọ fún ìyá mi jọ́gàn pé ẹgbẹ́ islam fàábàtì ìyá bá kọ̀ jálẹ̀ wọn láwọn ó ní mo wá lọ bá nẹ́bí mo wá sọ fún jìṣẹ́ bá ń bẹ lọ́hùn fún ìyá mi ọgbà ìsìláàmù àtúntìsí àwa náà nìyẹn ká máa bẹ lọ́hùn fáwọn òbí wa a lè ní kéèyàn bẹ lọ́hùn fún wa kò sí láì fi tó di yé ṣùgbọ́n kò ní ti pé yẹn ó ń tọ̀ ń lówó àbí kò sí yẹ gbàdọ́ bá fún lówó fi sí àsìkò mi tó di yé ń sìn èdè pé wọ́n fẹ́ gbàdúrà lọ́wọ́ rẹ̀ owó wá nì wọ́n fi àsìkò owó sí ìgbà mi ẹ̀ ikọ̀ tá a bá fi pe tá a bá sọ àwọn èèyàn náà lápadà ẹ̀ wọn tá a bá sọ àwọn èèyàn dà lápadà sí kíni o lápadà fi pe wọn lẹ́padà fi bú wọn gbọ́ báyà ẹ̀yin lẹ́sà àwọn àfa wa do ní báárà àtàkàtà yẹn náà tún bẹ lára àwọn ọ̀dọ́ ní sọ bá pa àwọn àfa súnlẹ̀ lóde wáàsí ó dà wọn ní ó dà wọn lè má gbomi fún kẹ wọn lè má fún ní kankan àfọ ọba padà di oníbàárà ibi tí ọ̀yẹ́ kọ́ dọ́gbọ́n pé agbowó yọba wọn àtọ pé o ti yẹ kí yẹn mi nǹkan báyìí. àdúrà àkọ́kọ́ sí yá ni ọ̀tọ̀ owó yẹn adíyà ni wọ́n ń pè adíyà kí yẹn náà bọ́ yá ni ọ̀tọ̀ ó jẹ́ owó tó tówó dáadáa. tára alùsùn òfin ní ẹni tó ń ní ọ̀padà máa lọ tọrọ báárà gbogbo àwọn tí wọ́n rí ti rí ní ọwọ́ wa náà lọ́wọ́ àlọ́pọ̀lọpọ̀ ẹni pé wọ́n bá tiẹ̀ fẹ́ ṣe fún wọn naira jọ naira àwọn àtúntò máa ta fún wọn owó yìí gan ní ata àkàn ọ̀kọ̀rẹ́ kọ́ náà ni àìlè ní ọba tó máa fòrò wọn pé wọn kàlù jẹ́ni onídẹ̀ẹ́ra tẹ́ tọrọ ogun kìíní kan tẹ́ tọrọ ẹni ta ló lòkù lọ́rùn nù yín kìíní kan wọn bá wọn ah, à bíi pé tí wọn bá ti wí kìíní ẹlẹ́sẹ̀kẹsẹ̀ báyìí ó ti gbà náà nìyẹn. ẹ̀rí ó wá lọ bá ní sọ̀sẹ́ láyé pé bá ń bẹ lọ́hùn fún yá mi àbúrò rẹ̀ ni mo wá lọ sọ́dọ̀ yá ọkọ̀ di àjáfàtì àlẹ́ àlbáb àjáfàtì aleyhi albab ó ní bóun ṣe retí àti ilẹ̀kùn nìyẹn wọ́n tilẹ̀kùn mọ́rí wọ́n tilẹ̀kùn. fọkọ́lẹ̀ ti yá àbá àbúrẹ́ ìrọ̀ ìyá wa sọ pé mo pèrè àbúrò ìrọ̀ mo máa ti gbẹ́ islam àjọ ànẹ́bí ti gbà lẹ́sẹ̀kẹsẹ̀ sallallahu alaihi ẹ̀rí. ó ní mo wá lọ fún ànẹ́bì nírò ìgbà tó ń ṣe ló ti rí bẹ́ẹ̀ yìí ó lóun wá sọ tó ọlọ́run dákun má jáwọ́ sórí ibú já sórí rẹ o àbẹ̀rẹ̀ ni bàdó àyè ń yá gbà ní ọyá tó bá ń fi mí ọlọ́run bẹ́ẹ̀ o. abuduka abu hurairata ẹrú rẹ abu huraira àti ìyá rẹ ahibahuma ilana jáwọn èèyàn nífẹ̀ẹ́ wọn. ó lè lórí kan rí kò sẹ́ni tí wọ́n yé gba àtàkùn ọ̀gbọ̀n ẹ̀rọ sádùn ànẹ́bì ní ìjà lára rẹ̀ àbí aláwọ̀ sára wọn. nínú àǹfààní dábàá nù hadith yẹn ni pé ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé àdúrà ànẹ́bì kíá ni ọ̀jà àdúrà táwọn àfáà yìí ń ṣe tí wọ́n ń gbowó lọ́wọ́ yìí yẹn ọjọ́ gbígbà àdúrà rẹ̀ yẹn ọdẹ jámi kẹnu àmì ìnàbó wà nípa nẹbí Ọlọ́run ní í ṣe àti wípé àgbọ́yé kejì òun ni pé ọmọ gbọ́dọ̀ máa sojú kúrò lórí bóòlù ìyá rẹ̀ ti máa gba Islam pẹ̀lú pé wọ́n máa sọ fún ìyá yìí pé ẹsẹ̀ sí ẹsẹ̀ sí ìyẹn sì tún gbọ́dọ̀ máa lọ sọ fáwọn yẹn pé kí wọ́n bá ní bẹ́ẹ̀ lọ́hùn torí kò téèyàn ìyá tó ṣe dáadáa fún yẹn ọ̀rọ̀ rẹ̀ má dùn kọ́ má jẹ́ má dùn à lẹ́yìn ìgbà tí ìyá yẹn bá lọ tán lórí àṣàdúrà tó kù bá lọ a máa mẹnuba nígbà tó bá di ní ọ̀sẹ̀ tí ń bọ̀ insha Allah a bá ní ìbéèrè kan sí méjì lábẹ́rẹ́ ẹ jẹ́ ká máa ní sùúrù fún ìbéèrè jẹ́jẹ́ o ẹ jẹ́ ká nìkan ọ̀sẹ̀ àfáà wa. ọya ẹni àkọ́kọ́ náà béèrè. Yusuf ọ̀rẹ́ wa ó sì rìnlẹ̀ ọmọdé ni wọ́n bá ń pè wọ́n ẹ̀ títóbìnrin kan wà tó ń jù sínú tọmọ yẹn sọ fún ìyá rẹ̀ yìí pé ah, kí òun má ṣe kí fàyín nẹkì alẹ alhaq ní orí òdodo lọ wa yẹn náà wa wọn ju méjì yọ náà. wa salaam wa rahmatulah náà. níyàwó nílé ẹ̀yìn wà lẹ́yìn àwọn ọ̀rọ̀ wa lọ lọ sí ẹ̀ ọ́ adó ewu ìdí ní ẹ̀dẹ́ ẹ̀rọ tó ẹ̀ títí òsì ẹ̀já láàrin ọ̀pọ̀ níyàwó. ẹ̀yà bẹ̀rẹ̀ pé títí.

aláhi àdáwò gbà ni ọ nǹkan tí yẹn kàn wò ní pé ó ti ẹ̀dí ó ti lọ́jú pọ̀ gan àwọn kan náà wọn kọ́ra wọn ní kwẹ́sì abẹ́ẹ̀ ti gẹ̀ẹ́sì wọn kọ́ra wọn ń kwẹ́sì ìyẹn wulẹ̀ bá ṣe àgbèrè ni láì jáde pé wọ́n ṣe tọ́láàkì. wallahu alam igi àkọ́kọ́ ló sì wà ńlẹ̀ igi àkọ́kọ́ ló wà ńlẹ̀ torí tọ́wọ́ bá ṣe bọ́ ṣe ṣe yẹn náà lọ́yẹ kọ́mọ kọ́ lọ́mọ tí ì yé rárá ìyẹn náà lọ́yẹ kọ́ lọ́mọ ọkọ̀ tí ń bẹ rẹ̀ náà lọ́yẹ kọ́ lọ́mọ nìtẹ́lẹ̀ tí bá ń tìra nù tí wọ́n fi bọ́ tí wọ́n sọ pé kọ́lọ̀ fi nítorí pé òun náà ọkọ̀ sábẹ́ yìí pé ọlọ́ọ̀sàgbèrè nǹkan tí wọ́n kẹ́ lè ṣe òun nìkan mọ̀ láàánà ẹ̀wọ̀n tí máa ń ṣẹlẹ̀ nírú gbèsè bẹ́ẹ̀ òun ni tó wà nù sẹ̀rí àti wọn gbọ́dọ̀ sí wọn ni mùláánà kí ládé ẹ̀fẹ́ sí mùláánà sí obìnrin ò jí náà obìnrin ò jí yẹn débi wá máa fúnra wa lépè sọ láti sọ wípé títọ̀ lákò gidi bá wáyé tó di ẹ́ńsìn èyí tó dáa jù náà ni pé kí wọ́n sì gbéyàwó mi ọdún ni pé yọ fẹ́ padà wọ́n wáyé pé tọ̀ lákò gidi wáyé pẹ̀lú pé ti yàn náà ẹ́ ẹ̀ẹ́ tó ṣùgbọ́n mọ̀rẹ̀ ta lè fẹ́ nìyẹn náà ni pé kó sọ́ra torí tó bá padà sọ́dọ̀ rẹ̀ ọlọ́run ló tún mọ ohun tó lè tẹ̀lé tó bá padà ọlọ́run ọba àdìgbò alákọ̀ọ́sà náà wa ìyàwó. ìyàwó rẹ̀ sì ní ń jẹ́ lókun ìgbà tí tọ̀lá kù wáyé tọ̀lá kù tó wà nù sẹ̀rí ọ̀sẹ̀lẹ̀ ẹnìkẹ́ lọ́ọ́ bá bá a ṣèṣe kú ṣe ni. wọ́n gbọ́ ti ti tẹ lọ́rùn tó lọ́wọ́ fẹ́ àṣekùn rẹ̀ yẹn tọ́ láìpẹ́ yọ tọ̀sítọ̀ láàpù bá wáyé ni ó sì yé mi fáyẹ kí wọ́n ó so igi mi padà Allahu alam. aleykum salaam. ẹ̀ẹ́sẹ̀ rí ìyá àti bàbá ló léwu jù bẹ́ẹ̀ gbogbo àwọn yòókù bí àbúrò ìyá ẹ̀gbọ́n ìyá ẹ̀gbọ́n bàbá gbogbo náà lápọ̀nlé o ṣùgbọ́n sí ìyá àti bàbá tó bí yẹn gangan ló lágbára jù wọn lọ́wọ́ àlọ́. wàhálẹ́kùn sálàmù bàbá kàtó. ẹ dákun ẹja ní sùúrù ọyà. ẹ̀hán ààrẹ ti yẹjú eléyẹn tọ́ba ṣe fóun bí lọ́wọ́ ṣe pè fún yẹn lórí pé yẹn ń sẹ́sì pé yẹn dárúgbọ̀n sí ọwá fún yẹn lépè ìpè ní onímú yẹn o àbí yẹn fa tòkòtò kí o ṣe pè fún yẹn ìpè yẹn onímú yẹn o àbẹ́ ti gẹ̀ẹ́dì kọ̀bá àjẹ́ ya ni kọ̀bá àjẹ́ bàbá ni. wọ́n fi bí ìhùn náà kò sí ìtọ́kẹ́ pẹ̀lú bí wọ́n ṣe bí òun wáyé tiẹ̀ ni a máa ṣe déédéé àti dáadáa gẹ́gẹ́ bí òun fún ọ ọlọ́wàá àdàm ìyẹn ọmọ tí wọ́n bí nípò àìlíyìí wọ́n fi bí. Thank you kásìn lánàá rà. ẹ mọ̀ pé wọ́n ní ọmọ ṣe ẹni ọmọ àbí àbá lánàá ṣe ìbò máa ń bà lẹ́yìn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ọ̀pẹ́lẹ̀ máa ń ṣe oúnjẹ àti àwùjọ ẹ̀ka ló ṣe lè rí jáde bá kọ̀ọ̀kan. ẹ tọ́ máa kírun bẹ́ẹ̀. ṣé àwọn èèyàn máa ń ṣe oúnjẹ pé a lè ṣe ìdáná lọ́dọ̀ ẹ ṣàlàyé ilé hànú yẹn. a ah, ah, kọ́dà o irun táwọn ẹni yìí ṣe wọ́n kàn fẹ́ kó fi di ẹ̀sìn fáwọn àtà ń bọ̀ ní tíra fi kọ́lẹ̀ wọn ò sọ pé wọn ó kéde rẹ̀ àwọn èèyàn tí wọ́n sọ wọn ni wọ́n rí pé wọ́n ń ṣe nǹkan bẹ́ẹ̀ ni wọ́n fi kọ́lẹ̀ yìí pé máa ń ṣe títà nẹ́bì ni o àti tàbí òkúrẹ́rà àti pípọ̀ nu wọn kì í sọ òun nìkan kan ẹ̀rì ti àfáwà Salimani àti Abu Darda níjẹ̀ lọ́dún náà lọ sábẹ̀wò rẹ̀ tíra ló gbé wá láwọn èèyàn tí wọ́n bá wọn gbé tí wọ́n gẹ̀ẹ́sì wọn tó tiẹ̀ tí wọ́n ń ṣe ìtẹ́rẹ́ ṣùgbọ́n ká kéde irú èyí táwọn èèyàn ń ṣe tí wọ́n láwọn ń ṣe tàájùdù ìṣòro yẹn obìnrin olóbìnrin tó máa máa jáde lọ èyí ò sọ̀nà fídíà ni o. ìgbẹ́lá kẹfẹ́ kọ̀ rẹ̀ ti wá sí ni wípé mọ́ṣálà tá a lè ṣe tàájùdù ní jàmá àbá lè ṣe ní ibi tọ́rọ̀ wà nìyẹn. àkọ́kọ́ náà ibi dẹ́lómi ti máa ń ṣe mistake ni pé o ò ní dáhùn dáadáa ohun tó sọ ni wípé ìṣe tàhájúdù níjà máa rinlẹ̀ torí mo ti máa ń bàjá ni mi sọ pé òní rinlẹ̀ ẹnìyàn sọ pé dídí àdìsọ́gbádùn lọ́ta lọ́ta kù ó rinlẹ̀ dáadáa sọ kìí sí yẹn kìí sí yẹn méjì òun náà ṣe pẹ̀lú ẹ̀ ó ṣe pẹ̀lú àgbẹ̀lá ìpinnu mọ̀tàn ọmọ akínwó ẹ̀ lọ bá bá tilẹ̀ kí kùtó kóhun dẹ̀ máa bá tòun lọ́ńgò àbẹ́ ètí kẹ́sì ṣùgbọ́n sànẹ́bì dúnrín mọ́ àti pé ìdáhùn sálá tó ṣe láti fi kọ́ni lẹ́kọ̀ọ́ ni alihamudulilayi ànẹ́bì ti kọ́ wa àwa lè rí ẹnìkan nínú àwọn sàhábà tó fi kó kójọ pẹ̀lẹ́ lómi ìsìn sàhájú lẹ́yìn ìsànẹ́bì ti ọ̀rọ̀ bá nìyẹn di eléyẹn ni ká lọ́ọ́ dì mú irú súrà àpẹẹrẹ tó ń ṣẹlẹ̀ láwùjọ wá ń sìn odi kejì súnà tí wọ́n mú ìparí oṣù fún obìnrin ọkọ ọlọkọ gbogbo wọn máa lọ wọ́ra wọn sí ojú kan ìyẹn nẹ̀ èyí tó wà nù lànà tó lè tó wáyé tó ti bá òun níbi kákí obìnrin lè bá wa nọ bí ọba pè nítorí àbàtọ hero òpè wọn omi lèyí ló ń wí àdéhùn sọlá òpè wọn ń dùn tán ṣùgbọ́n èrì ni pé wọ́n kí n ní jàmá òun là ń sọ jẹ́bẹ́ láti bẹ̀rẹ̀ látòrí yẹn méjì àjẹ ti sọ pé ká pé yẹn pé abẹ́ kí àjù ìdìbò jẹ kọ́kọ́ sílẹ̀ náà wàlúùsàn tó ẹ tètè máa bọ̀ wálé kí ó padà yàn náà. sọ́rí kéde ọ̀bí lè ṣáájú ọ̀run. àwọn àbá wọ́n wí tí wọ́n ní ọ̀rẹ́ ní wọn lè fi báàkì. sọ̀rọ̀ ọmọdé ó wáyé tiẹ̀ ní kílógàn. ó ń bá tiẹ̀ bọ̀ sí. ọba ti nímọ̀ ọmọ aṣáájú ọ̀run tó náà. ní nǹkan táwọn ọmọ ọ̀lì kíyà kẹ́ ń sọ́ra fún ni láì fi dán wà pé ẹ̀ àwọn ni wọ́n ń sọ́ra fún náà. ẹ ẹ wọ́n ń kẹ́ ń sọ bẹ́ẹ̀ náà ní kọ́lọ́ sànú ó wà tiẹ̀ dáadáa àwọn ẹ̀sìn yẹn wọ́n lẹ́sẹ̀. alẹ́sà tó lọ àwọn ẹ̀ ń sọ yín kan ní àwọn eré tí wọ́n máa ń ka wọ́ kí ni ọ̀rọ̀ tó wá lórí nínú àyè wọ́n láwọn ọ̀kẹ́ sọ wípé táwọn ọba ní káwọn fọwọ́ àwọn ò ní rẹ́tí thirty three dáadáa ẹ dákun kí ló sòrò ká fẹ́ wáyé pé là lọ fẹ́ kà ìlà gbogbo àtẹlẹwọ́ ilé ka ọmọ ń diwú mẹ́ta yẹn lẹ́ẹ̀kan ọmọ pé nìyẹn ti pé nìyẹn torí fifteen gbogbo ń lọ́wọ́ yẹn máa jẹ́ ìyẹn ti tó wọ́n hadith tó wá ni wípé àwọn ọmọ níka á lù wọn lẹ́nu gbọ́rọ̀ ọjọ́ fi dàlọ́ fìyàmọ́ á dẹ̀ bí wọ́n lé ní ìjọ́ fi dàlọ́ fìyàmọ́. èyí kà pé kọ́ kà á pé tọ́ba sá ti gbà kọ́ kà á pé ọlọ́run ó ti gbà kọ́ kà á pé má dàrẹ́ láàmú. bọ́rọ̀ bá nìyẹn ti yé tí wọ́n sá ti gbà kọ́ kà á pé ọlọ́run ó filẹ̀ fún ọ ní pípé. àwọn àgbà pé àdìsí wọn lábẹ́ pé ẹnìkan

ẹ ọlọ́run ọba àlejò aláwọ̀ forí jù. ẹ wọ́n jẹ́ kí wọ́n jẹ́ wọ́n jẹ́ kí wọ́n jẹ́ kọ́lọ́run kó sànù wa. Thank you.